فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون àti dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí àtọrọ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ṣe atọ́kùn ìmọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ nínú àánú ẹ̀ ọlọ́run mọ̀ wọn wà lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run ìgẹ́ rẹ̀ kó máa bá àwọn sàhábà bákan náà ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ wa àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó tó bọ́ sálì kìyàmà ọlọ́run bá kó bá foríjì wọn ọlọ́run bá kó bá yọ́nú sí wọn lábẹ́ tí wọ́n àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn ìyọ́nú ọlọ́run jó ma bẹ pẹ̀lú wọn bákan náà gbogbo àwọn tí wọ́n níbò lápá dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lóbi ni lọ́ga ni lólùkọ́ ni lẹ́gbọ̀n ni lólùtọ́ ni sọ́nà ni <clears throat> ọlọ́mọṣẹ́ bá ń ṣe dáadáa fún wa ọlá àti tùbí ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run bí tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. So àwọn àyà tí a kà lánàá a ní àwọn àlàyé ọ̀rọ̀ kan bẹ tó pamọ́ sábẹ́ àwọn àyà náà léyìí tó sì lẹ́tọ̀ọ́ ká ṣàlàyé àwọn tí ó pamọ́ sínú àyà náà pẹ̀lú àwọn àyà mìínú alukur'an tọ́lọ́wọ́n bá fi ṣàlàyé ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa anabi Isa ọmọ Maryam ọ̀nà tó gbà wáyé ó jẹ́ ọ̀nà ìyanu tẹ́lẹ̀ bọ́ lọ́wọ́n bá ṣe máa ń ṣiṣẹ́ tiẹ̀ àwọn nǹkan tí ọlọ́run tún ní kó tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn iṣẹ́ ìyanu ó tó kéyìn ó ti bẹ̀rẹ̀ mọ́ títóbi ọlọ́run ṣùgbọ́n nù tó bà nínú jẹ́ tó sì ṣe nílé mà kàkà káwọn èèyàn ó gbé títóbi fọ́lọ́run látara àwọn iṣẹ́ ìyanu tó wáyé látara látọwọ́ ànábì Ìsá wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run ni bákan náà báwo ni ànábì Ìsá ọmọ Maryam báwo ni po rẹ̀ sókù ni àbọ́lọ́hún gbẹ̀gùn sánmà lọ gbogbo àwọn àlàyé yìí pẹ̀lú ògbó Ọlọ́run yóò jáde ní tafsir wa èyí tí a máa ṣe tí a fi lọ fẹnu rẹ̀ sọ ìparí Ramadan insha Allah aya tí a tú lánàá òun náà láti bẹ̀rẹ̀ lẹ́ni pẹ̀lú ògbọ́ ọlọ́run a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim idh ya Isa ibn Maryam adhkur ni'mati يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ نخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ògbó aláyé ọba tó ṣe pé òdùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ́gbìn dẹ̀ alkiyama abẹ́lọ nínú títóbi ẹ̀ kó mọ́ṣẹ́ ẹ̀ka ẹnìkọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà èyí tí a mọ̀ gbé ẹ̀wò lẹ́nìí nínú àwọn tá a fẹ́ mú jáde inú àyàtà túlànà àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní wípé ọlọ́run ṣàfitì anabi Isa saraya ntí gbogbo wa sì mà ó náà ní wípé ẹni tó bí ni bàbá làá máa ṣàfitì ọmọ sọ́dọ̀ ẹ̀ ó sì wá jẹ́ tá a ṣàfitì Ànábì Ìsá sára yẹ ẹ̀ láwùjọ wa tá a wà lẹ́nìí tó bá ti di wípé à ń ṣàfitì ọmọ sọ́dọ̀ ìyá ọmọ àlè lọ́mọ ló jẹ́ pé ńlẹ̀ Yorùbá àwọn nǹkan mi bẹ táwa máa fi ṣàwàdà lẹ́nìí ṣùgbọ́n níjọ́ wọn kì í fi ṣàwàdà bí kéèyàn ó sáàmà tẹnu mọ́ pé ọmọ yá ọmọ yẹ orí bí ojú yẹ ọmọ yẹ tó bá ti ń pọ̀ jù àwọn àgbàlagbà sọ pé ọ̀wá sọ bàbá tí tóbi ṣùgbọ́n láwùjọ alẹ́ kò nítumọ̀ ṣùgbọ́n níjọ ó nítumọ̀ látara àdé eléyìí pípe ànábì Ìsá ọmọ Mariam Ìsá ọmọ Mariam ṣètumọ̀ rẹ̀ ni wípọ̀ máa lè ní gẹ́gẹ́ bá àwọn Júù àwọn Yahudi báwọn ṣe ń sọ wípé ànábì Ìsá wípé ìyá rẹ̀ Mariam ó ṣe zina ó ń wà àgbèrè oyún àgbèrè ní Ìsá lẹ́nu tiwọn lọ́hùn bí mùsùlùmí bá sọ bẹ́ẹ̀ tó gbà gbọ́ bẹ́ẹ̀ lẹ́mìí onítọ̀hún di kèfèrí kí ni níta fi sọ bẹ́ẹ̀ ìdí tá fi sọ ni kì jẹ́ pà àwọn nàṣọ́ra bí kì í ṣe kónítọ̀ ń ti tako ti ń bẹnu alukur'an èyíkéyìí nu mùsùlùmí tó bá sì fojú lẹ̀ tako ti ń bẹnu alukur'an ní ti mímọ̀ onítọ̀ ń di kèfèrí tí ò bá mọ̀ á fún ní ọdúró jahal gbogbo ya kó mọ̀ òun nìkan òun ní mímọ̀ ó ṣàlàyé fún tó bá ló ti yé òun mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tòun òun tako onítọ̀ ń di kèfèrí ó ti kó mọ̀ nìyẹn ọlọ́run wa ń bẹ̀rẹ̀ ọlọ́run bá wá ń pè Isa ọmọ Mariam ó pè ní ọmọ Mariam ìgbàgbọ́ tàwa mùsùlùmí ó náà ni wípé anábì Isa ọmọ Mariam ọ̀nà tó gbà wáyé kò ní bàbá ṣùgbọ́n níyà anábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni àìmọ́ wa ní bàbá rẹ̀ kò sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò sọ́dọ̀ ọmọ ọlọ́run jẹba ìṣàlàyé lánàá lóbi jẹ́ pé mẹ́ta lèèyàn pín sí lórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam àwọn tí wọ́n ṣe àṣejù lórí Ìsá ọmọ Mariam àwọn tí wọ́n ṣàṣe ètò lórí Ìsá ọmọ Mariam àtàwọn tá a ṣe wọ̀ntúnwọ̀nsì àṣàṣejù àṣàṣe ètò ọlọ́run ọba ó gbé àlámọ̀rí àwa mùsùlùmí lérí ìwọ̀ntúnwọ̀nsì ọlọ́run ọba ní wa kadhalika ja'alnakum umatan wasata ọlọ́run ní àmọ́mọ́ ṣe yín ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsì a ní ìwọ̀ntúnwọ̀nsì lérí gbogbo nǹkan tó fi dérí ìgbàgbọ́ wa lórí ànábì Ìsá ọmọ Maryam àwọn Yahudi wọ́n ṣàṣe ètò wọ́n pè lọ́mọ àlè àwọn Nasara wọ́n ṣàṣe jù wọ́n pè lọ́mọ ọlọ́run àwa mùsùlùmí aṣèwọ̀ntúnwọ̀nsì àgbà wípé ọ̀nà tọ́lọ́run ní kó gbà wáyé ó wu ọlọ́run ọba bẹ́ẹ̀ ló fi ní kó wáyé láì ní baba torí kò gbogbo àti abáńkánú alukuran pé ibnu mariam isa ibnu mariam ìyẹn gan lẹ́rí fún wa pé kò ní baba ìbáṣepọ̀ ní baba ni ọlọ́run ò ní pè ní ibnu mariam kò bá pè mọ́ bàbá ẹ̀ ìyẹn gan ti tó lẹ́rìí fáwọn mùsùlùmí wípé tán bá ń sọ wípé Mariam tábà ló ṣe sìn náà ni àwa mùsùlùmí ò pé ẹgbẹ́ nu yín sàn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó dá wa ó ti sọ fún anú alukuran gbogbo àti tó bá ti ń pè ní isa yóò máa pè ní ọmọ Mariam ìyẹn túmọ̀ sí pé ìyá ló ní kò ní bàbá bá a ṣe wá fẹsẹ̀ yẹn rinlẹ̀ yìí ò wá tó fà wá láti wá sọ́dọ̀ lọ àbí láti wá sọ́dọ̀ ọmọ lọ nítorí pé ó ń bẹ nínú àwọn míì tọ́lọ́wọ́n bá dá tí ò tiẹ̀ ní bàbá tí ò níyà anábì adama ńkọ́ àṣàlàyé yẹn lánàá nínú àwọn ẹ̀rí tó wá ń fi ń dá wa lójú pé Ìsá kò ní bàbá ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an nínú suratu Maryam a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́ni wadhkur fil kitabi Maryam. wadhkur fil kitabi. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شركيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. أنا وباني واذكر fil kitab Maryam ọlọ́run ọba ní ìrìn ànábì wadhkur fil kitab lọ wòye sí ronú nípa ẹ̀ ń ta sọ nínú tíra kí ni nǹkan ta sọ nínú tíra lọ wòye sọ̀rọ̀ Maryam ayé wadhkur Maryam fil kitab wadhkur fil kitabi Maryama lọ ronú nípa ọ̀rọ̀ Mariam ìwọ òsínbẹ̀ ńgbà náà jẹ́ ká sọ fún ọ tó ṣẹlẹ̀ táwọn èèyàn bá ń sọ wípé Mariam ṣe sìnà ìtawọ̀ ọlọ́run bá sọ fún ọ lòdodo mọ́gbọ̀rọ̀ àwọn Yahudi ọlọ́ni rẹ̀ ànábì tẹ́tí kò mọ gbọ́ òdodo nípa Mariam nípa bí Isa ṣe wálẹ̀ ayé ìdí ìdí ń tábàdá tí mi ní àlìyá mọ̀kànà ṣẹ́rẹ̀kì. ọlọ́wọ́n bá ní bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ gan kókó bẹ̀ la fẹ́ wí fún ọ yìí ọ̀rọ̀ tí ò sí méjì ń bẹ̀ ọlọ́wọ́n bá ní idin tabadat Mariam ó jẹ́ nìkan tó ṣe wípé a máa kò nífẹ̀ẹ́ kó máa báwọn èèyàn wà pẹ̀lú àwọn èèyàn ká máa fi dúró ìdìntábàdàt min ahliha makana sharq ó ta kété sáwọn èèyàn rẹ̀ ó wá lọ dúró sí ibi tí máa lọ dúró sí ibẹ̀ yẹn bọ́ sí abala ibùyọ oòrùn nínú ìlú ibi tó wà yóò lọ dúró ńbẹ̀ kò ní darapọ̀ máwọn ènìyàn. pàtàkàtà min dunihim hijaba Mariam ó wá fi gàgá sí rẹ̀. kúrò níbi táwọn èèyàn rẹ̀ wà níbi táwọn èèyàn rẹ̀ máa ń dúró sí níbi táwọn èèyàn rẹ̀ máa ń kójọ sí òun ò bá wọn dúró bẹ́ẹ̀ ó wá lọ dúró síbi kan ó tún fi gàgá síbẹ̀ kí wọ́n mọ̀ bá a máa di lọ́wọ́ ń ọlọ́wọ́n bá ní níjọ́ náà ẹ̀bẹ̀ ló wà farisalina ilé ruhana awaran ruhana onáà ní jibril ruhu ọlọ́wọ́n máa ń pe mọ̀lẹ́kà jibril ní ruhu tanazzalu ẹ malaikatu wa ruhu ruhu malaika jibril ọlọ́wọ́n malaku jibril ọlọ́wọ́n bá ní fa arsalna ilayha ruhana ọlọ́wọ́n bá ní awara malaku jibril àníkó lọ bá mariam níbi tó wà yẹn gangan ṣùgbọ́n kó má lọ bá ní ti malaika torí pé tó bá lọ bá nílọ mọ̀lẹ́kà á bá sọ pé Mariam náà dà nábì ọlọ́run ṣùgbọ́n kò ní sóbìnrin nínú gbogbo àwọn ànábì ọlọ́run torí pé Mariam kì í sànábì ọlọ́run àmọ́ àyù ọlọ́run ọba ni ọlọ́run wá ní kí mọ̀lẹ́kà ó lọ bá fatama thalala abashara kó lọ bá níbà tèèyàn nínú àwọn ẹ̀rí tá a fi lè pe Mariam lánàbì ọlọ́run nìyẹn. obìnrin kan ò ní í jànábì ọlọ́run ọlọ́run ò fi ànábì rẹ̀ sínú obìnrin àwọn àyù ọlọ́run bẹ́ẹ̀nu àwọn obìnrin ṣùgbọ́n kò sẹ́nìkan tó dépò ànábì ọlọ́run níjọ náà ọlọ́run ní malaku jibril má lọ yọ sí ní yọ sí màláíkà ṣùgbọ́n lọ bá fatama nfàlálà bàṣàrà ọlọ́run ní ìrẹ̀ malaku jibril farahàn. báṣara ń sẹ wíyá farahàn léèyàn ẹni tó dápẹ́ léèyàn tí ò ní máa ṣe iyèméjì tí ọmọ ká àyèyàn lè ń bọ̀ yìí ọlọ́run ní malako jìbìrì lọ bá bẹ́ẹ̀. jàmáà tí kì í bá ṣe pọ́lọ́ àwọn ọba ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba tó tó fún wa ní rohun tó pamọ́ kẹ́nìkan wá rí ọkùnrin yẹn nígbà tí ń lọ sáà ní sọpẹ́ni tó fún lóyún nù ṣùgbọ́n ọlọ́run ọba mọ ní tó ṣẹlẹ̀ ọlọ́run bá ní kí malaku jibril kó lọ bá níbà èèyàn bashara ń sẹ̀wé ya ẹni tó bá wà wà lọ́ọ̀kan tí ń yọjú yóò ní ah, ẹsẹ̀ wá ní ọkùnrin kan lọ́ọ́ bá ń bẹ̀ ṣùgbọ́n láwọn ọba tó mọ tó pa mọ́ ó ní malaku jibril ló malaku jibril sì ní bọ́ba tiẹ̀ hàn lọ́kùnrin kì í sọkùnrin ìjọkùnrin ò lè sí lára ẹ̀ fatama thalala bashara. نعم قالت إني Mariam torí arákùnrin kan tí ń bọ̀ èèyàn tí ń bọ̀ lọ́gangan ibi tó wà kí ló wí ó ní inni a'udhu mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba mo fọ ọba ọba mo fi se oníṣọ́ kó mọ̀ ṣàìwá là mí níbi ọkùnrin ti n bọ̀ yìí ó wá dojú ọ̀ràn kọ ẹni tí ń bọ̀ pé ah ìwọ ọkùnrin yìí orí pé mi nìkan ni mo ń bẹ́ ń bí o sì wá ń tọ̀ mí bọ̀ o padà nkún da tẹ̀kíyá tó bá yẹ kẹ́yìn tó bẹ̀rù Ọlọ́run ó yẹ kó mọ̀ pé kò yẹ kéèyàn máa wà ní kálúwà pẹ̀lú obìnrin kò yẹ kéèyàn máa dá wà pẹ̀lú obìnrin tó bá bẹ̀rù Ọlọ́run padà má wàá bá mi gbogbo ohun tí mọ́lákàjú bí sá ń tọ́ bọ̀. malaku jibilu wa nsọ fún pé innama ana. innama ana rasulu rabbiki ahabalaki ghulaman zakiyya. ó ní ana rasulu rabbuki ó ń dájájú èmi torí kì í sọkùnrin lórí bó ṣe ní padà yẹn mi ò lè padà ọlọ́run ọba ló rán mi sí ọ ọ̀rọ̀ tẹnu rẹ ò lè lé mi padà torí pọ́ iṣẹ́ rán mi mi kí sì ní sẹ́tọ́lọ́ ń rán mi lè ápá alákìgúnlá mọ́. ọlọ́run ní kí n wá ta ọ́ lọ́rẹ ọmọkùnrin kan zekiya ọmọ tó mọ́ tí ò lẹ́gbin nítorí àwọn ọba ní kí n wá fún ọ nìyẹn ó sì lóyún ó bímọ tí mo wá sọ nìyẹn. lójú ẹsẹ̀ ni mọ́rẹ́àmù wá ń fèsì padà ó ní anáyàkùn nulí gùlá báwo ni mo ṣe lè bímọ. bẹ́ẹ̀ sì lọkùnrin kankan ò súnmọ́ mi rí ọkùnrin kankan ò rí òwò mi rí wàlẹ́ akuru adé bẹ́ẹ̀ sì ni n ṣe nàbì n ò ṣàṣẹ́wó bàgíyù òun làṣẹ́wó ṣùgbọ́n àwọn bàbá wọn kò ní nàbì òun ò ṣàṣẹ́wó ọkùnrin kankan ò súnmọ́ òun rí ọkùnrin kankan ò rí òun rí ẹnu wo lòun fẹ́ẹ́ fi sọ níbo lòun ó sọ pé òun ti rọ́mọ Jibril tún wá conversation yẹn wà ń lọ muhadatha láàrin Mariam àti Jibril kò sẹ́nìkan kan bí àfọlọ́ nìkan ọlọ́run wa ń sọ tó ṣẹlẹ̀ yẹn fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé kẹ́yìn aliwuma anabi kẹ́ mọ́ bá wa tayọ àlà kẹ́ mọ́ bá wa ṣàṣètò nípa ìsábà wọn jù àwọn Yahudi ṣe ṣe tápẹ́ lọ́mọ àlè ọlọ́run wá ń sọ ohun tó ṣẹlẹ̀ gángan fanabi muhammad sallallahu alayhi wa sallam naam. jibril wá ń sọ fún pé á ah, kí ló fọ́ ọlọ́run ọba pè ná kadhaliki qala ẹ̀hẹ́ rọ́bù. ní tọ́lọ́run ọba ní kí n sọ nìyẹn ọ̀rọ̀ tọ́lọ́run ọba kọjá pé bó o ní o ṣe ṣe èèyàn láàmà sọ pé bó o ní o ṣe ṣe tọ́lọ́run ọba kọjá bẹ́ẹ̀ ọmọ ní tó fẹ́ ṣe ó sì mọ bí ó ṣe ṣe iṣẹ́ tán rán mi ni mo wá jẹ́ kò sí fèmí kí n wá máa sọ pé bóun ni ó ṣe wáyé ẹ ọkùnrin kan ò rí ọrí ọkùnrin kan ò súnmọ́ ọ̀hún ó ṣe ètò kan pẹ̀lú yẹn torí pé n ti ń jọ wá lójú yẹn wà á lẹ́yìn ahọ́n yìí nú àṣekọ́mọ wáyé láì sí bàbá nítorí ọ̀rùn fọlọ́wọn ọba jùlọ ni kọ́mọ wáyé láì sí bàbá láì sí ìyá ó rọrùn fọlọ́n bó bá wù ọlọ́run lè ní kó mọ jáde nínú àpáta tí ó sì sẹ̀mí. wà á lẹ́yìn àyín ní tó rọrùn fọlọ́n ọba parí ni mẹ́jọ ó jọ ọ lójú. wà á lẹ́yìn àyín wò ayẹ̀fẹ́ lè ná sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ mi ọlọ́run ọba wa fẹ́ fi ọ́ ṣe àmì ọ fẹ́ fọ ọmọ tí ó jáde lára rẹ̀ ááyà ọlọ́run fẹ́ fi ṣe àmì ni ọlọ́run sì ṣe ń sọ ọmọ Mariam ó ṣe láàmì nínú gbogbo àwọn ànábì ọlọ́run ó fi ṣe àmì lérílẹ̀ ọlọ́run ọba ní títà abẹ́ fi ṣe bẹ́ẹ̀ nìyẹn ìwọ mọ́ bẹ́ẹ̀ rò náà. ọlọ́run ọba lọ́rọ̀ tó ti parí ṣáájú kí wọ̀gùn ó tó dáyé wákàánà amọ̀ra mọ́kàndé jama ẹ jẹ́ ká mọ̀ títóbi ọlọ́ ẹ jẹ́ sì mọ̀ gbọ́ lọ́n tóbi lérí gbogbo tí bá ń ṣe ntọ́lọ́wọ́n ọba ló jẹ láyé ó ti parí ẹ̀ kó tó dá ọ ẹ wá ní ẹnìkan ní òun fẹ́ náwó níbo ló fẹ́ náwó sí wakana amora mákèdè ọwọ́ tó ọ̀nà yẹn gan ni ó jẹ́ sábàbí tí ó fi tètè débẹ̀ ọlọ́wọ́n bá ní Jibril sọ fún Mariam kó má bọ̀ wíjọ́ mọ́ nta yóò ṣẹlẹ̀ yìí kan tó kó tó dáyé kan tó bí baba ńlá babẹ ló ti parí nínú ètò ọlọ́run pé mariam ó wáyé yóò bímọ kò sì ní lọ́kọ wàkánná amọ̀ra ń mákèdè ọ̀rọ̀ tọ́lọ́run ọba ti parí ni tó ti pè bùbú ẹ̀. jama níbi gbogbo tí ibi tí mariam ti ń wíjọ yẹn àwọn àfonímọ̀ tafsir wọ́n ní jìbìrì bá fàtẹ́gùn. bóyá fatẹ́gùn yẹn jìbìrì ló bá parẹ́ ní tiẹ̀ òòsà yẹn ń tẹ̀ wakana amúrọ̀mọ̀ iṣẹ́ tán ni wá ọba fatẹ́gùn sí fàhámà láti oyún bá dé atẹ́gùn. oyún bá dé fantabata ọba ń ru ọba tún lọ ibi tó tún jìnnà ọba tún ń sá lọ bẹ̀rẹ̀. pé kí ni màá wí ibo ní sọ pé mo ti róyún ó bá tún rìn lọ síbi tó tún jìnnà ju bí táwọn èèyàn tún lè ti mọ́ rí lọ. níbi tó ti ń sáré kiri yẹn fàájà almahadu ọba àròbí fàájà almahadu almahadu ọ̀nà ni rírọbí ìrọbí bá mu níbi tó ti ń lọ pé àti gbọ́ ta ló fún mi lóyún kí ni màá sọ. So oyún bá mú náà. oyún bá wá mú nígbà tó dúró ìlàjídìrín nàkàlà ó wá lọ dúró síbi kùkùté igi dàbínù kan ibẹ̀ lóyún mú ara ọmọ wa ń ṣe ó wá dúró síbẹ̀ ìnira wa dojú ẹ̀ ó wá ń sọ níjọ́ náà wípé. ọwọ́ ni yàrá ìtàn ní ìhìn. ó mọ̀ ṣe o ìbá da mìtúkọ́bẹ̀lá áádá kí n sì ti kú kí n ti fayé lẹ̀ ṣáájú ọjọ́ ìní wakọ̀ǹtò nàṣẹ àmọ́ sí i kódà kí n ti jẹ́ ẹni tí wọ́n gbàgbé ó wáyé rí jẹ̀mọ́ àṣẹnira ń bẹ́ ń bi tóbìnrin bá ń rọbí jẹ̀mọ́ ayọ̀ ẹ̀ Mariam ẹni ọlọ́run ni ó fẹ́ bí ànábì ọlọ́run ló tún wá ń rí nira nígbà tó fẹ́ bímọ lóbi wá jẹ́ pé ìyàwó rẹ tó ń rọbí tí wọ́n sọ fún ọ pé o ti wọ́ sẹ́yìn ó ti wọ́ sẹ́sẹ̀ ara máa ń nígbà ó ti kẹ́ra jù ó ti kẹ́ra jù ó ti ah, kò kẹ́ra jẹ̀ mọ́ tọ́ba yẹ pàwọ̀ ọkùnrin là ń bímọ ni ọmọ kan láàmú bí láyé torí pàwọ̀ ọkùnrin àìgbàgbé nǹkan bọ́kùnrin bá lè fojú winá ìbímọ ẹ̀kan kò ní bí mi mọ́ ṣùgbọ́n àwọn obìnrin bá bá ti bí wọ́n ti ti gbàgbé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ààyè tọ́lọ́run fẹ́ ló kó wá sí náà irinṣẹ́ yẹn náà ni ó tò sí yẹn lára ọlọ́run máa ti ń ṣe bọ́lá ti dá àwọn obìnrin yẹn ló mọ̀ọ́mọ̀ dá wọn bẹ́ẹ̀ bí ò bá dá wọn bẹ́ẹ̀ bó bá dá wọn bí ọkùnrin kò sẹ́ni tí ò níyàwó ìwọ lọ mọ̀ọ́rẹ́ rẹ kankan ẹjọ́ máa gbénulé kọ́ wá ní mo fẹ́ jáde kọ́ dánú jẹ fún mi kí n tó níwò nígbà tó dé aṣọ tí mo ní ọ̀fọ̀ òfọsọ ni lónìí àwa lóòótọ́ ìwọ ló ní rúù ṣùgbọ́n kò <laughs> lè máa gùn mí gàràgàrà báwọn. ṣùgbọ́n jọ̀mọ́ obìnrin yóò tún fi yóò tún fi gbá yìí ní pò ń dáná oúnjẹ fọkọ ọ̀hún tọkọ ọba tún wá jẹ oúnjẹ yẹn bó ti fẹ́ inú rẹ̀ ò tún ní dùn yóò tún máa gbẹ àwọn aṣọ tẹ bọ́ọ̀lù ẹ̀ mo ti ti bá yín fọ̀ ọlọ́run ló máa máa da wọn bẹ́ẹ̀ kán lè máa jẹ́yàwó ṣùgbọ́n tó bá ti di pé àwọn obìnrin náà fẹ́ di ọkùnrin gbogbo tó délé ayé ń sìn tí wọ́n ní what man can do a woman can do wọn ò tí a pé a woman can do it wọ́n ní a woman can do better ó tún lè ṣèjọ ọkùnrin wàhálà bá dáyé lóbìnrin bá ń sọ̀kadà lóbìnrin bá ń wa katapila Jama, ṣé obìnrin tí ń wa katapila ló gbé sínú ilé lọ́kọ̀ọ́ náà ti dọkùnrin ìnira ń bẹ níbi rírọbí ọlọ́run ọba ló mọ ó yí ọlọ́run wáhánan aláwáání lóòbí dákẹ́ jọ̀mọ́ ìwọ ọkọ bó o bá tiẹ̀ ro nǹkan kan bó bá ròyìn mọ́yàwó rẹ kò tọ́jú ìyàwó ẹ torí pé n ti ń ṣe ń wọ náà ló kú bá bẹ́ẹ̀ ò bá wá ro nǹkan kan láti fi ṣe dáadáa sáwọn ìyá tó bí wa bọ̀ bá rojọ́ ọjọ́ yẹn nìkan ó tó bainal hayati wal mamati láàrin ìyè àti ikú Mariam ó fẹ́ bí Isa ló wá ń sọ pé ya laitani mitu qabla hadha ìbámu ṣe pé mo ti kú ṣáájú ọjọ́ ìní kí n má ba experience irú nira yìí wa kuntu nasiyan mansi jama kila tún fẹ́ kọ́lọ́ ó sọ fún wa nípa Mariam nípa Isa tó ju eléyìí lọ ẹ lọ wọnú Bible kò sí eléyìí táwọn yìí bẹ́ẹ̀ àwa mùsùlùmí ò sì ní sọ wípé ọ̀rọ̀ ìsá lọ́lọ́run sọ káwá lọ yọ kúrò ńbẹ̀ àní ṣe bẹ́ẹ̀ torí pọ̀rọ̀ ọ̀tọ̀ lọ ni wakuntu nẹ́sì àmọ́ sí àná. níbi tó ti ń ṣe yẹn fànàdà jìbìlù tún wá padà wá ó wá ń pè é mẹ́ta ti hà á ó wá ń pè é lábẹ́ igi dàbí nù wípé aláàtàṣà ní ìrẹ̀ mẹ́rẹ́yà mọ́bànújẹ́ ọlọ́run ò fara ní ọ̀ nǹkan ńlá ó kọ́ ńlá ọlọ́run fẹ́ fi sọ ọ́ jẹ̀mọ́ bóyá là bá gbórúkọ mẹ́rẹ́yàm tí kì í bá ṣe pọ́nà tó fi bímọ yẹn àwọn àmọ́ sọ pé ìyínsá gbónú mẹ́rẹ́yàm ìyínsá gbónú mẹ́rẹ́yàm ó kọ bàbá ìsàlà àbámọ́ gbọ́ ṣùgbọ́n làwọn fẹ́ kó ló kọ láyé gbogbo àwọn àyà tó bí àwọn ànábì ọlọ mélòó ló kọ wọ́n hàn gẹ́gẹ́ bíi Mariam ìyá anabi gan tábà bí ẹlòmíì léèrè yọ̀ọ́sẹ̀ ronú ronú ni ah, ta ló bí anabi rìn Kàdíjà kọ́ ni àbí ṣùgbọ́n tábà ní Ìsá à ah, gbogbo ẹ̀ ọmọ Mariam ọlọ́run ọba ni a fẹ́ ṣe ọbẹ̀ ni wàlá Tanzania mọ́ bànújẹ́. kọ́díjà ẹ̀ẹ́ kọ́díjà tààtàkì sẹ̀rí ìyá ọlọ́run ọba ti fi sẹ̀ríyù sẹ̀ríyù ní akérèmọdù omi ìṣẹ̀lẹ̀rù omi ọlọ́run ọba ti fi ìṣẹ̀lẹ̀rù omi kan sábẹ́ ẹsẹ̀ rẹ̀ wúbẹ̀. wàhùzí ilé ìkìbí jíjí nàkhlà tùsákìtì aláìka ìrútọ̀ọ̀bà jẹ̀níyà ọlọ́run ọba wa ní lẹ́yìn ìgbà tó bá ti rómi yẹn tán wàhùzí ilayki bi jíze nàkàlà igi kùkùté dàbínú yẹn wà á máa mí dìímọ̀ kó má fa bi jíze nàkàlà tùsákìtì alayki rutaban jani ibi tó ti ń tó ti fa yẹn àwọn dàbínú tútù tí ò tí ì gbẹ bí èyí tá à ń fún yín jẹ yìí tútù kọ́lọ́n kó sànù wa. kọ́lọ́wọ́n ọba kó sì rọrùn fẹ́ni wa kó mọ́ ṣe hajj àti umra ẹnìkọ̀ọ̀kan wa mọ wá wò ó pé ọba ẹ dàbí ẹni pé nàìjíríà lẹ́ẹ̀ni àwọn ràkúnmí líle báyìí fẹ́ wà àbí dàbínú líle báyìí ní mọ́kà ní àwọn dàbínú bàbá ti ń fi ẹnu báyìí ni ó mọ̀ parẹ́ ó fẹ́ mọ́ kò ní ni àbó kò sí kóró kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èyí tuzakiti alayki rutoban jẹni ó máa mí báyìí ó máa mí yóò wá máa jábọ́ tẹ̀léra wọn rutoban jẹni yá dàbídùn tútù téèyàn bá sì jẹ dàbídùn tútù yóò máa ránu báyìí ni pé wàá máa jẹ jama àwọn afa wa ti bì kan fàyọ ńbẹ wọn ní àṣẹ kuraani làwọn dókítọ àbáwọn nọọsì òun ni wọn ń tẹ̀lé tóbìnrin tóyún bá ti wá mú wọn ni ah madam ẹ má jókòó ẹ má nílò ẹ má bọ̀ ẹ má lọ ẹ má bọ̀ ọlọ́run wá ń gbẹ̀bí fún mariam ó wá ní ó máa fa gidabinu kó máa mí kó máa fà bó ṣe wá ń ṣe yẹn tùsákìtì alẹ́ kìrú tọ́ba ibẹ̀ làwọn àfọ onímọ̀ tí bùnábáwí wọn àtúmọ̀ sọ pé tóbìnrin bá ń rọbí lọ́wọ́ tó bá rí dàbínú tútù tó bá ń jẹ ọlọ́run àtúmọ̀ fi jẹ́ kí bíbí yẹn ó tún já sí ọrùn ó wá ń mí bẹ́ẹ̀ ràbídù yẹn wá ń jábọ́ ní tútù ó wá ń jábọ́ ọlọ́run ọba wa sọ fún wípé náà. fakuli máa jẹ dàbínù yẹn tó ń jábọ́ yẹn máa jẹ máa sì mú láti bi omi ìṣẹ̀lẹ̀rú èyí tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ rẹ máa mú bẹ́ẹ̀ wá fọkànbalẹ̀ aburú kankan ò ní í ṣe ọ́ jama ibẹ̀ làwọn afọ́ onímọ̀ tawhid wọ́n tún wáá fààyò ń bẹ̀ yẹn wípé al-akhadhu bil asbab la yunafi kamala tawhid kéèyàn ó síkì kéèyàn ó lo oògùn ìyẹn ò sọ pé ọ̀gbára orí ń fọ́ ọ lo paracetamol pé ah o sì lọ́lọ́run wà o tún lo kí ni mo rí fọ́ ọ lọ o tún lo oògùn subhanallah ah, ah. ṣe bọ́lá wọn ọba lágbára kọ́mọ yẹn jáde ṣùgbọ́n àwọn ọba ni ó máa mi igi dàbínú ó yá máa jẹ máa mú mi Aseke èèyàn ó gbìyànjú ìyẹn ò sọ pé èèyàn ò gbára lọ́lọ́run kéèyàn ó lóògùn lórí àárẹ̀ tí ń ṣe lágbájá nǹkan báyìí mọ̀ ń ṣe mí ṣé o mọ oògùn téèyàn lè lò lérí ẹ̀ kó wá lò àmọ́ o gbúdọ̀ nígbàgbọ́ pé oògùn yẹn ló ṣiṣẹ́ o gbúdọ̀ nígbàgbọ́ wípé oògùn tí wọ́n lò tó lálàáfíà ẹlòmíín ló torí ẹ̀ lálàáfíà àwọn afọ àmújáde ń bẹ fakuli máa jẹ gíga máa jẹ èso dàbínú kó o sì máa mú mi ìṣẹ̀lẹ̀ rú wá fira rẹ lọ́kàn balẹ̀ wá kọ́re àyìnà tutù ojú mọ́ bẹ̀rù. níbi tó wá wà ẹ́ tó bá wá rí ẹnì kankan nínú ẹ̀dá ọlọ́run tó bá rí ọ̀ ń bẹ̀ pé kí ló ń ṣe ń bẹ̀. èsì tó máa fún ni wípé fakúlì inni nazartu lirrahmani sawma falanu kalimali yawma insi in tó sọ fún mi pé ah, èmi ń gba àwẹ̀ ọ̀rọ̀ àṣà àwẹ̀ ọ̀rọ̀ ń bẹ mo gba àwẹ̀ kí n má sọ̀rọ̀ nítorí pé sáwùmù gan nínú èdè alimsaku ló ń jẹ́ bẹ́ẹ̀ asáwùmù lógatan alimsak n ti ń jáwẹ̀ nínú èdè Lárúbáwá ọ ni kakura dúró oníjẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ jẹ́ pé sáwùmù ti ń sọ ń bẹ̀ yẹn sáwùmù hakíkọ́tù lọ́gàwíyà ni kì í ṣẹ̀ríyà falan ukalimaliya ọmọ in mo ṣe lérí pé wọ́n kóra dúró ń wò gbúdọ̀ bẹ́ẹ̀ dá ọlọ́run kankan sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ sí ọmọ fún wọn lẹ́sìn ọlọ́run ọba tún wá fún ní mọ́jẹ̀mú yẹn jẹ̀mọ́ ibẹ̀ làwọn míì ti lè sọ pé ah ànábì ọlọ́run ni mọ́ríàmù náà gbúdọ̀ jẹ́ torí pé kí la fi ń pa àwọn ànábì ọlọ́run lánàá ṣe bọ́lọ̀ ń bọ́ sọ̀rọ̀ ni gbogbo èyí tí ọlọ́run ọba ń sọ fún mẹ́rẹ́mù yìí náà ṣe bọ́lọ̀ ọba ní ń bá a sọ̀rọ̀ ah túláàsì ó yẹ kó jẹ́ ànábì ọlọ́run náà ṣùgbọ́n ẹ̀rí tó fojú hàn ó jẹ́ kó yẹ wá pé ọlọ́run ò pé lánàbì ọlọ́run nínú Qur'an ìntọ́lọ́run ọba pé nínú Qur'an Siddiqa lọ́lọ́run pé ọlọ́run ní ọlọ́ni masihu Isa ọmọ mariam kò jẹ́ nǹkan kan illa rasulun òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní í ṣe kọ́ríkà láti mi kọ́bìlì irúsùl àwọn òjíṣẹ́ tó pọ̀ ti ṣáájú ẹ̀ ẹ̀rí pé ọlọ́wọ́n bá ń pe àwọn yẹn lójíṣẹ́ ọlọ́wọ́n wá ní wa umuhu siddiqa kò sọ pé nàbíyà kò sọ pé rasulatu ibẹ̀ làwọn afáàfin gbogbo ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ba sọ yẹn kò sọ ọlọ́ni wa umuhu ìyá isa sidikọ ni olódodo ẹni tó gba òdodo tó hùwà òdodo tó rìnrìn òdodo òní ọlọ́wọ́ tó rẹ̀ pẹ̀lú anabi ọlọ́wọ́ wáàyí tọ́lọ́wọ́ bá ń fún yẹn wáàyí ilham ọlọ́wọ́ bá ń jẹ́ kékeré yóò máa wá sẹ́mi ẹ̀ tí báyìí ti ń wá sẹ́mi ẹ̀ yóò máa jẹ́ dodo pé ah, ọlọ́run ní sọ̀rọ̀ yìí fún mi òun lọ́lọ́wọ́n bá ń bá a sọ kì í ṣe wáàyí tirú tàwọn ànábì ọlọ́run tó sọ wọ́n ànábì ọlọ́run ló fi jẹ́ kò sá ànábì ọlọ́run kankan tó jóbìnrin ṣùgbọ́n lọ́wọ́n bá ó bá a sọ̀rọ̀ lọ́nà ti ilham ó wá ń sọ gbogbo àwọn tó ń dọ́dọ̀ ẹ̀ kò fún lẹ́sìn náà. lẹ́yìn ìgbà yẹn tó wá bímọ ó wá gbé ọmọ ọ̀hún ó wá gbé lọ báwọn ènìyàn rẹ̀ táhámìlì ohun ó gbọ́mọ yẹn lọ́wọ́ náà. ìgbà táwọn èèyàn rẹ̀ rí tó sọ fún wọn wípé ọmọ òun bímọ wọn ní yá Mariam lákọ́dí jí ti ṣàyè àǹfààrí àà wọn lòó ti gbé ní tí ò ṣẹlẹ̀ rí láyé ìwọ ló kọ́kọ́ sọ. So lakọdiji ti ṣe an fariyan alifarọ alikẹri irọ́ ibẹ̀ ni a ti fa iftarọ iftirọ u ibẹ̀ ló ti jáde farọ ó wá lórí òṣùwọ̀n fàálà tó bá di iftaala ó di iftarọ fariyu irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lakọdiji ti ṣe an fari o ti gbérọ́ de o irọ́ tẹnìkan ò parí láyé ah, ah. bó o ló ṣe jáde ńlẹ́ tó gbọmọdé tó lò lóyún òbí ma. àwọn ògbọ́rọ̀ eléyìí rí wọ́n ní àpèwọ́ òkúta àrùn èyí tó fojú hàn ní wípé aruna àti mariam wọn ò tiẹ̀ bára wọn tán aruna ti musa ṣùgbọ́n sọ tí wọ́n ń sọ yẹn arákùnrin kan ń bẹ àwọn àfúnimọ̀ tẹ̀sí wọn aruna ni lásìkò wọn wá dáadáa tó gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń ṣe dáadáa táwọn yẹn bá fẹ́ fi ṣe yẹ̀yẹ́ wọ́n ní ọmọ ìyá Haruna mọ̀ ni gbólóhùn ti yẹ̀yẹ́ òun ni torí pé kò lẹ́gbọ̀n kankan tí ń jẹ́ Haruna ṣùgbọ́n ní ti yẹ̀yẹ́ yahuta Haruna ah, ah ìwọ mọ̀ nílẹ̀ o àbúrò Haruna àǹtí Haruna. bàbá rẹ tó bí rẹ Mariam kì í ṣe ẹni ibú kì í ṣẹni bú kì í ṣe yan bú. wà á máa ká nẹ́tí mú kí bagíyà ìyá rẹ̀ sì ṣeun sìnà bagíyù òun náà ni oníwàgbèrè aṣẹ́wó ìyá rẹ̀ ò rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe wá jẹ́ tó wá gbọ́mọ wá láì lọ́kọ. wá ṣọ́ọ́ lẹ́yìn kọ́ọ̀lù kẹ́ẹ̀bà lùkà nínú ọ̀gá náà asharati ilayhi Mariam wa nawọ́ sí Isa ó ń bẹ lulẹ̀ lórí ìtẹ́ ó wá nawọ́ sí wọ́n ní kí ni káwọn ó ṣe ó ní ẹ máa bọ́mọ yẹn sọ̀rọ̀ yóò fún yín lésì àwọn wa ní kẹfanu kalimu. oníbàwò láàṣẹ máa bá sọ̀rọ̀ mankana filmadi sọ̀bíyàn ọmọ tí ń bẹ lórí ìtẹ́ láti fẹ́ máa bá sọ̀rọ̀ tí ó sì wá mọ̀ fún wa lẹ́sìn tí ó rí pé ọmọ rí wa fi ń pọ̀ bí tí wọ́n ń bá àtọ̀ tíyàn ni pé ẹ máa bá sọ. bó ṣe rí lójú wọn nìyẹn à ń bọ̀ sọ mo rí kí sọ wọn ò mọ wọn sọ ìdí nìyẹn ló fi pé àyà ta tú lánàá wọn bá fi pé ìrẹ́ lọ tukalimu nẹ́ẹ̀sà filimadi wakala àwọn ọlọ́wọ́n bá la kún ọ lọ́wọ́ pẹ̀lú mọ́lákù jìbìrì débi kó nigba to ń sọ̀rọ̀ nígbà tó ń bẹ lórí ìtẹ̀ ságbára rẹ ni àwọn ọlọ́wọ́n bá la ṣe bẹ́ẹ̀ fún rẹ̀ yìí sá ibi tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé rẹ̀ nínú sọ́tún mọ́ríyàm. ìdókòkò sọ ni wípé kọ́lá ní abidullah kò sọ pé ana ibunu lọ́ọ̀ kò sọ pé mi ọmọ ọlọrun ó lé mi ẹrú ọlọrun ni mí. ó ṣe wá dọ ọlọ́run lẹ́nìí ó ṣe dọmọ ọlọ́run ó ṣe dàbúrò ọlọ́run ntọ́ kọ́kọ́ sọ lórí ìtẹ́ èyí tá à ń wí gan kò sí nínú ìwé tiwọn àwọn òsì torí ẹ̀ mú kúrò nínú ìwé wa àtòrí ẹ̀ wà lọ parọ́ pànẹ́bí wa náà sọ̀rọ̀ lórí ìtẹ́ àtòrí ẹ̀ sọ bẹ́ẹ̀. anabi isa ó ní inni abidullah èmi tẹ́ rí ẹrù ọlọ́run ni mí ọlọ́run ni mo wáyé wá sìn. ọlọ́run ọba yìí ti kádàrá pé òun ó fún mi ní tíra tí ń fi jíṣẹ́ láyé. wàjàálàní nàbí ìyá ẹ̀ǹtìbárì máa yakun ọlọ́run sì ti kádàrá pé ìjà nàbí ọlọ́run láyé. wà á sọ ni. wàjàálàní mubaraka ní àyìnà máa kún tù ọlọ́run sì ti ṣe mí lọ́mọ alálùbáríkà gbogbo bí tí mo bá dé láyé. àwọn èèyàn máa bínú wọn ò bá àmọ́ ṣe kéta wọn ò bá sọ pé ẹ pa gbogbo ìgbìyànjú táwọn Yahudi kí wọ́n rí kí wọ́n ṣe lórí ẹ̀yìnsá àtòrí ìtẹ́ ló ti ń sọ pé wàjà alẹ́ ni mubaraka ni ayé náà mọ́ ọlọ́run ọba ti ṣe mí lọ́mọ alálùbáríkà gbogbo ibi tí mo bá dé láyè. wà á ó sọ ní ibi sọlá tí wà zaka ọlọ́run sì ti sọ àsọtẹ́lẹ̀ fún mi pé èmi ni ó wáyé wá kírun nínú tí ń ṣe láyé ń wó kírun Wazaka kódà wọn ò yọ zàká máa dùn tó àyà lọ́kùnrin ìgbà tí mo bá ti ń bẹ láyé tí mo bá ń jẹ̀dá tẹ́mi bá ń bẹ lára mi wọn kírun wọn yọ zàká lérí àyà yìí àwọn afọ́nimọ̀ tẹ̀síìrì wọn kẹnu bọ̀ wípé anabi Isa ọmọ Mariam aya yìí ń jẹ́ kó yé wa wípé sì ń padà bọ̀ wá di ọmọ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam yóò kírun nírun tiwa yìí wákàtí márùn-ún yóò yọ zaka tó bá kú yóò ṣe hajj yóò ṣe umara àwọn mùsùlùmí náà kírun sí lára à ń bọ̀ lérí ẹ̀ káfílẹ̀ mọ̀ ipá àwọn ọlọ́mọ díẹ̀ ní tí wọ́n ń sọ yẹn wọ́n yàgbẹ́ lẹ́nu ni bó lẹ́sẹ̀ á sọ pé Ghulam Ahmad ló padà wá òun ni ó padà wá èèyàn mélòó ló kírun sí la ṣé gbogbo tọ́lọ̀ wọn bá sọ tánàbí sọ nípa ìsọ ọmọ Mariam sọ wá padà jẹ́ tiwọn ìyẹn ń bọ̀ níparí àlàyé lórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam ó ní wá ó sọ ọ́ níbi sọlá ti zaka ọlọ́run ọba ti sàsọtẹ́lẹ̀ pé mo bá ń bẹ láyé wò kírun ma sì yọ zaka ọmọ ti ń jẹ́ àlàyé ọba sì ṣe mí lọ́mọ sọ pé sáwọn òbí mi méjèèjì ò ní takùrẹ̀ láéláé. ọlọ́lọ́ wọn bá sì ṣe mí lọ́mọ rẹ sí ìyá tó bí mi ó sọ pé àti bàbá torí pé kò sí bàbá mẹ́ wà bá rámbé wa lídà tí ọlọ́run ọba ṣe mí lọ́mọ rẹ sí ìyá tó bí mi. wàlámúyájẹ alẹ́ni ìjàbàrọ̀ ṣẹ́kí ọlọ́run ò sì ṣe mí lọ́mọ oníwàhálà kò ṣe mí lọ́lórí ibu ọmọ kò ṣe mí lọ́mọ onídàmú fún ìyá tó bí mi n ò ní dá láàmú pínpín ọlọ́run ò ṣe mí bẹ́ẹ̀. aláàfin ọlọ́run ọba kó máa bá mi níjọ́ tí wọ́n bí mi wáyà ó máa àmọ́ níjọ́ tí ń sì tún fi ayé lẹ̀ tí ń kú ní ti kúkú kálàáfin ọlọ́run kó máa bá mi jọ náà wáyà ó máa ó bọ̀ àtọ̀ ayíyá níjọ́ tá a tún gbé mi dìde láàyè tí ń jẹjọ́ wájú ọlọ́run àláfin ọlọ́run kó máa bá mi níjọ́ náà. ọ̀rọ̀ yìí òun ni Isa bùnú Mariam òun ló sọ lérí tẹ. ìyẹn ó jẹ́ kọ́ka wa mùsùlùmí balẹ̀ ó jẹ́ kó clear sí wa wípé kì í sọ máa lè ọlọ́run ọba òun ló kádàrá pé Mariam yóò bímọ láì ní lọ́kọ jẹ́ kó clear sáwa mùsùlùmí ìdí nìyẹn táwa mùsùlùmí ò fi ní papọ̀ pẹ̀lú àwọn tó bá ń pe àwọn ò ní pe bẹ́ẹ̀ torí pé èyíkéyìí mùsùlùmí tó bá sọ pé máa lè ní ínsá tó bá ní ó ní bàbá tó bá lọ ẹnìkan ló fún ìyá rẹ̀ lóyún onítọ̀hún ti takun tí ń bẹnu alukur'an kur'an ò sọ fún wa kó ní bàbá èyí jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe wá wá ẹ̀yẹ ọlọ́run wá jẹ́ kó yé wa nínú alukur'an ká padà sínú súrà tá à ń túbọ̀ ọlọ́run ọba ní ibi qala Allahu ya Isa ibn Maryam ọlọ́run ọba ní ra anábìlẹ̀ ọ̀rẹ́ tí ń gbà tá à ń sọ fún Isa ọmọ Maryam pípẹ́ rẹ̀ ọmọ Maryam ukuru ti mati alek rántí ìdẹ̀ra tẹ́mi ọlọ́run ọba tí mo ṣe lérí rẹ wàhálà wàhálà dàtí ìdẹ̀ra tí mo ṣe fún ìyá tó bí ọ nígbà tó ń ti bá ní okun kọ́ mo ní kó bí ọ kó o sì jí èèyàn láyé ìdẹ̀ra ní rẹ ń sá lọ ọlọ́run ni mo ṣe nígbà tẹ́mi ọlọ́run ọba tí mo kún ọ lọ́wọ́ pẹ̀lú malakujibiri mọ́lákùnrin jìbìrì ọlọ́run ọba fi kún Ìsá lọ́wọ́ kó tó dáyé nígbà tó tún dáyé tán kò fìgbà kan fílẹ̀ ọlọ́run a máa rán mọ́lákùnrin jìbìrì sí lọ sọ fún Ìsá lọ sọ fún báyìí ọlọ́run ọba ni lọ́wọ́n rẹ̀ tèmi ni mo rán sí ọ. àwa la ní tùkálímù nẹ́ẹ̀sà kó mọ báwọn èèyàn sọ̀rọ̀ fìlìmáàdì nígbà tó ń bẹ lórí ìtẹ́ ìyẹn láti ké ní ẹnu sọ́tún Mọ́ríàmù ọ̀nà tó fi báwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ la ti kà yẹn ọlọ́wọ́n bá ní wà káhálà nígbà tó tún dàgbà tá a ṣe ọ́ là nábì ó tún ń báwọn ènìyàn sọ̀rọ̀ ọlọ́run àwọn ọlọ́run ọba la ṣe ọ́ bẹ́ẹ̀. ìrẹ̀ ìsọ̀ ọmọ Mariam tún lọ rántí nígbà táwọn ọlọ́run alamtukal tàmí ọlọ́run ọba tí mo fi mọ̀ ọ́ bá a ṣe kọ nǹkan kíkọ nǹkan sílẹ̀ ọba lèmi ni mo fi alikitab níbẹ̀ alikitabatu mi mọ̀ nǹkan kọ èmi ọlọ́run ọba mo fi mọ̀ ọ́ mo tún wá fún ọ ní ọgbọ́n òye ìmàmàlò mo tún fi jíǹkì rẹ ń sọ ọmọ Mariam ẹnìkan ọkọ ní àtàwọ́rá tí ń bẹ lọ́wọ́ àwọn Yahudi èmi ọlọ́run ní kò mọ̀ wàtàwọ́rẹ́ta wàlẹ̀ injil injil tá a fún ọ gan tá a fi rán ọ a ní kó yẹ ọ mọ́ ti fún tẹ̀dọ́ rẹ kó sóyè tí ò yẹ sí àwọn ọlọ́run la ṣe bẹ́ẹ̀. wà á ilé dàgbọ́nùkù ní láti ìgbà àyà ti pa èrè ilé. ọlọ́wọ́ bá ní rẹ̀ ń sọ ọmọ mariam lọ rántí nígbà tó ọmọ takluku ń bẹ̀ yẹn kì í ṣe pé ó dẹ̀dá ọlọ́run nìkan ní dẹ̀dá takluku nígbà tó ọlọ́mọ tó fi amọ̀ mọ́ ẹyẹ ó wá gbé kalẹ̀ bí ìdí ní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ló fi mẹ́yẹ náà. àwa fẹ́ atẹ́gùn ó fẹ́ atẹ́gùn sí ẹyẹ nígbà tó fatẹ́gùn sí ẹyẹ náà lójú ẹsẹ̀ ó sì di ẹyẹ ó fẹ́ atẹ́gùn sí àmọ́ tó mọ́ ní mímọ́ tẹyẹ bó lè fatẹ́gùn sí báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní fò ọlọ́run ọba ní èyí tó wáyé yẹn kì í ṣagbára rẹ ó bì í dín ní pẹ̀lú yọ̀ǹde èmi ẹ̀wù bọ́lọ́hún ọba ṣe ń gáìdì àwa mùsùlùmí ìdí nìyẹn táwọn òfin lè pé lọ́lọ́hún pẹ̀lú yọ̀ǹde ọlọ́hún ọba náà ló fi rí bẹ́ẹ̀ ṣé ìsáhùn gan-an ṣèbátẹ́gùn la fẹ́ sínú ìyẹ́ tó dùn gan sóun lọ́ fàtẹ́gùn yẹn ṣèbí ìdínú tọ́lọ́hún ló datẹ́gùn ìwọ náà wàá fẹ́ tẹ́gùn sóun lọ́wọ́ alátẹ́gùn èyí tó fẹ́ òun náà bí ìdíní pẹ̀lú yọ̀ǹda àwọn ọlọ́run ṣùgbọ́n dàrú náà. ọlọ́run ọba nírẹ̀ ìyínsá ọmọ Mariam má jẹ́ kí wọ́n fi ọ́ kọlu ọlọ́run lẹ́wọ̀n rántí nígbà táwọn ọlọ́run ọba tá a fún ọ nígbà láàyè láti lè ẹni tí ò rí na al-akmaw ojú tí ò rí na rí ẹni tí wọ́n bí láfọ́jú ọ̀nà ní al kò rí na rí al ó ti rí na rí tẹ́lẹ̀ ojú wa fọ́ ad ó ti rí na rí ojú wa fọ́ kàfífù afọ́jú náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n al-akmahu ní èdè lárúbáwá ẹni tó fọ́jú òkú lẹ́rí mẹ́rí láyé wọ́n bí láfọ́jú ni ọlọ́wọ́n bá nílò ọ̀ràn ti ṣe bá wàhálà fún ọ lágbára láti lè la ojú ọ̀ wàlẹ̀ abaros ẹni tó jẹ́ adẹ́tẹ̀ gbogbo wọn náà ló mú lára dábì ìdíní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ni kì í ṣagbára tiẹ̀ kì í ṣagbára àyà ẹ̀gẹ́ náà. nígbà tẹ́ni tó ti fa eélẹ̀ tó padà dìde tó sọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀ tafsir ní kì í ti pẹ́ nìyẹn tí wọ́n ń gbáyé lọ ó dìde ó sọ̀rọ̀ ó tún kó padà èyí tó gbáyé yẹn sì báwọ ọlọ́wọ́n ọba la fún ọ lágbára rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba ni. níbi tá wá bọ̀rọ̀ dé yìí ọlọ́wọ́n ọba ó fún ànábì Isa ọmọ Maryam ó fún láwọn mu'jizat àwọn iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bó ṣe fún àwọn ànábì tó ṣáájú ẹ̀ náà anabi Isa ẹni tó fọ́jú ojú rẹ̀ là Isa anabi Isa nìkan ló ṣe inú àwọn anabi ọlọ anabi wa gan ṣe anabi Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan ó lọ bá anabi wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadisi àfọwà Ahmed tí wọ́n gbà wá hadisi àfọwà Uthman ibn Hanif náà hadisi náà wá wọn ni anna rajulan arákùnrin kan ń bẹ afọ́jú ni gbogbo ayé mọ̀ sí atanabi ya sallallahu alayhi wa sallam arákùnrin yẹn bá lọ bá nabi faqala ya rasulallah ó nílò ojúṣe ọlọ́run ud'u Allaha an yu'afiyani ah wàá lé eléyìí pọ̀ ìbá nabi ọlọ́run ni ọ bá ń tẹ lọ́run mo fẹ́ rí nà ó lọ bá nabi sallallahu alayhi wa sallam faqala anabi wa ni in shi'ta akharta dhalika fahuwa afdal li akhiratik tó bá tó bá sì lè fẹ́ mi tó o bá lè gbà ní ìgbà sọ pé kó o má jẹ́ ń bọ́ ọbẹ̀ lọ́hùn kó o gbé gbèsè ayé lẹ́ni tó fọ́jú náà kó o sì kú lérí ẹ̀ ẹ̀san ń bẹ fún ọ fún ajọ́ òkúta kìámà nítorí pé anabi sọ sálà ń padà wá sọ fún wa pé ẹni tọ́lọ́run bá firú àdánwò bẹ́ẹ̀ kàn tọ́lọ́run bá gba Habiba tẹ́yì olólùfẹ́ rẹ̀ méjì ó náà lójú méjèèjì tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ tónítọ̀hún sì tún ṣètò ọlọ́run tó bá kú kò sí tọ́lọ́run ó fi sálẹ̀ sàn jàlẹ̀jẹ̀ náà lọ hadith yẹn lànà bí wàá ń tọ́ka sí pé ọ oh, mọ̀sí jẹ́ ń bọ ọbẹ̀ lọ́hùn kó lè wúlò fún ọ tó àjọ gbèjà kìyàmà pẹ̀lú bó ṣe wáyé ní òtúmọ̀ ìbí kọ́ lọ ọmọ ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn fún ọ lójú o ṣùgbọ́n ẹni tó bá ti bọ́ sírú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ àwọn wáàsí dá máa ṣe fún un kàkà tí ó fi wá lọ ṣẹbọ torí kóun lè rí na gbà fọlọ́n máa ṣe tọ́lọ́n torí pé ẹni tó jẹ́ àgbà gbogbo àfa Saudi Sheikh Bombas àti bí ọmọ ọdún méjìlá ní bàbá ò ti rí nàmọ́ ó sì lo ọdún mélòó láyé ó lé ní seventy years láyé àbí jù bẹ́ẹ̀ lọ kó tó fa ayé lẹ̀ ẹni tó wá lójú méjèèjì tó o bá ń ké o yóò sì máa correct rẹ yóò ní hùn kì í ṣe bẹ́ẹ̀ yóò sì máa score ọlọ́run ló wá ẹni tó lójú méjì tí wọ́n ké lọ́wọ́ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tán máa ké wẹ̀ làwọn àfáà fi sọ wípé akhadha Allahu basarahu wa awwadahu bil basira ọlọ́run ọba gba ojú mọ́jàsí kọ́tà yìí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n fún lójú inú ló fà á jẹ́ pé gbogbo ayé ńgbà náà ẹ máa gbọ́ ṣéògùn bá ṣéògùn bá ṣéògùn bá bẹ́ẹ̀ sì ni kò rí nà kò wá síbi tí mo rí òde láyé lànà bíbí ń sọ wárakùnrin náà wípé ọjọ́ ṣe sùúrù anábìíní tó ọba sì fẹ́ o tó bá pàdúrà yẹn náà ló fẹ́ o màá bẹ̀ lọ́n fún ọ arákùnrin yẹn ni ya ntẹ́mi ń fẹ́ òun náà ni pé bal odò Allah àní mo fẹ́ rí iná ọlọ́wọ́n sáà sọ pé ẹni tí ó rí iná náà ní wàlú jẹ́ náà mo fẹ́ rí iná tọ̀ níta anabi sọ fún anabi ni fa amarahu an yatawadda anabi ni lọ ṣàlùwàlà wa yusalli rak'atayn anabi ni yẹn fìlà méjì níbi tí anabi wà náà anabi ti sọ bẹ́ẹ̀ anabi ni àdúrà tí mo wá ń sọ yìí máa wí anabi wà ń sọ àdúrà yẹn àdúrà yẹn bẹ́ẹ̀ o anabi wà ń wí anabi ń wí anabi ń wí anabi ń wí ó ń wí àdúrà yẹn délẹ̀ báyìí tọ́gbàrà ó sì lajú wa ojú ẹ̀rí náà. jama ọwọ́ adijọ́ mélòó táwọn àwọn àwọn fìyẹn ṣe wá sí kiri ayé ànábì tí wọ́n ọ̀làjú afọ́jú ànábì náà là á ṣùgbọ́n yẹn gan kọ́là wa fẹ́ lò ìgbàgbọ́ wa sáà nẹ́bí ló ṣe pàtàkì ṣé ọba lajú afọ́jú sáà ní ìgbàgbọ́ ni ọlọ́run ló mọ̀ ní kí ànábì Ìsá kọ́ lajú afọ́jú ọlọ́run ló ní kó ó jókòó dìde bí ọba ṣèyún òní àwọn yóò ní ìgbàgbọ́ ọlọ́run ti mọ àwọn tóun fẹ́ ràn sí ìyẹn nìkan kọjá mọ́ èyí tó tún wá lè jù yún lọ́gán ó tún ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn sọ̀hábà kọ́lọ́ wọn bá kó bá ayọ́nu sí kọ́tádà bùnú nùmẹ́n lọ́kan náà àwọn ojú ogun tí wọ́n lọ níbi tí wọ́n ti ń jà lójú ogun ọ̀tá kan bá kí ìdàbọ̀ lójú ojúṣe yọ ojú yọ sí ẹ̀kẹ́ báyìí ìsan ló gbé ojú dúró àwọn yàrá bá sáré jẹnẹ jẹnẹ jẹnẹ wọn bá bá nàgbé ah wọn mà ti fi dàyọ lójú bọ́lẹ̀ ojú ò sí ìjà bọ́lẹ̀ anabi ni ẹ máa mú bọ̀ anabi wa mú ojú yẹn anabi sì ti bọ̀ báyìí ó sì tún dúró bẹ̀ padà ó tún wá dáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ sọlọ́la gbogbo àwọn èyí ó fẹsẹ̀ rinlẹ̀ ó bẹ̀rù súnà ǹjẹ́ ó dẹ̀ mi táwọn ń pariwo ẹ̀ àwọn àfọwà ní iṣẹ́ ìyanu tánàbí wa Muhammad ṣe tá a bá ní àmàkà ó lé ní six thousand ó lé six thousand ní ìṣẹ̀yà níta anábì ṣe anábì muhammad sallallahu alayhi wa sallam nílùú madina anábì àmọ́ ìgbà tí wọ́n kọ́kọ́ mọ́sálásí anábì tánàbì bá ń ṣe kútúbà igi kan bẹ́ẹ̀ bí igi kùkùté ni ànábì máa ń dúró lé ó máa ń gbọ́wọ́ légi yẹn lérí yóò fi máa ṣe kútúbà yóò dúró lérí ẹ̀ ìgbà tó wáyá tó pẹ́ wọ́n bá ní ah, ẹja wági mi igi eléyìí ti ń gbó ẹja wá mi wọ́n bá wági mi wọ́n bá fi ṣe mímbàrí anabi sallallahu alayhi wa sallam nígbà tánabi wá gorí igi míì tí wọ́n gbé wá òun tó fẹ́ máa ṣe kútúbà gbogbo mọ́sálásí wọ́n sàn ń gbọ́ ẹkún tí nǹkan kan sàn ń ní mọ́sálásí wọn ò mọ pé oníkàlùkù sàn ń wọ̀ ah, tani bí wúwo ẹkún anabi wa ní ẹ̀yìn èèyàn ẹ má bẹ̀rù ànábì ní igi èyí tá a pa tì yí ní sunkún ó ń sunkún pé mi ànábì ò lo òun mọ́ òun lójú ọmọ sunkún ànábì wa ń fọwọ́ lé lórí báyìí pé kò dalẹ̀ ìgbà náà ló tó dalẹ̀ jama èyí ń kọ́ mélòó la ti sọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan àwọn sọ̀hábà wọn bẹ lórí ìrìn àjò wọ́n fẹ́ mú mi wọ́n fẹ́ ṣàlùwàlà ànábì ní ẹ lọ gbómi tí ń bẹ wá mi yìí ò tó nǹkan bá a bá mú gan kò tó wá ń bèlè ká bá a sà anábìrin àní ẹ gbé wá kò tó nǹkan anábìrin àní mo ní ẹ lọ gbé wá ìgbà tí wọ́n gbé dé anábìrin wa kọ́wọ́ bọnú omi yẹn anabi wa nawó ke anabi ni tawadọhu bisimilah ẹ ma salwala mbẹ gbogbo ìka yìí omi wa ń jáde gbogbo àwọn tó kù wa lọ ń kún pèrè àwọn wa oníkàlùkù tó ń salwa wọn tó mú mi anabi ni tó ti tó anabi ni tí o bá ti tu ẹ sọ nígbà tó ní kálukú mú mi amuyo tán sàlùwà látà ànábì wa pàwọ́ ni jẹ̀mọ́ ẹ̀yin ń bẹ àdìsọ́lá làáfíà ó ní ó wá dẹ̀ mẹ́rin táwa ń pariwo ẹ̀ kiri torí pa àjùmọ̀ kébí òkú lẹ̀ sí yẹn náà àwọn àgbà níbi wa Muhammad àgbà gbọ́ sallallahu alayhi wa sallam ó tún wá lọ bẹ́ẹ̀ odidi rànkúnmí kan sì ń fi ẹjọ́ olówó rẹ̀ sùn ànábì pé olówó rẹ̀ ànábì wa lọ bólú rẹ̀ pé rànkúnmí rẹ̀ ń fẹjọ́ rẹ̀ sùn mí kó ń fi yà jẹun ìyẹn nìkan kọ́ ṣé wà síta ànábì lọ́ọ́ ṣe fáwọn àlìjẹ̀nù la fẹ́ sọ ni ànábì lọ́ọ́ ṣe wà sí fáwọn àlìjẹ̀nù sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan yẹn ànábì yín yẹn náfìlà lóru rí tàǹjẹ̀nù kan fẹ́ máa dànábì láàmú tànábì sì mú àǹjẹ̀nù ọ̀hún ànábì ní tí kì í bá ṣe pé mi ìfẹ́ jowú ọmọ ẹ̀yà mi Suleiman n bá mú àǹjẹ̀nù yẹn sílẹ̀ ò bá fi mọ̀ n bá dè mọ́lẹ̀ káwọn ọmọ kéékèèké lu kan máa fi ṣe é arábìnrin ṣùgbọ́n mi ìfẹ́ ṣe tí ó ṣe pé Suleiman lọ́lọ́run fún èmi náà fẹ́ máa ṣe. àwọn àpẹẹrẹ wa pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi nípa àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ní kó wá látọwọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jama àṣì wa torí ẹ̀ àṣọ́dọ̀ lọ ànábì Musa ojókù dìde ìdí nìyẹn tí suratul Baqara fi ń jẹ́ Baqara ṣebí ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ táwọn èèyàn kan àdúgbò méjì kan ń bẹ nínú àwọn ọmọ bàánú Israel wọn kì í bára wọn ṣe ẹnìkan bá wá wá ó bá wá pa ẹnìkan nínú àwọn àdúgbò kan nígbà tó pa ẹni yẹn tán ó wá lọ gbókú ẹni yẹn sí agbègbè bíi àwọn oníjà wọn lápèjúwe àwọn àdúgbò méjì kan wọ́n máa ń bára wọn jà. Ja ẹnìkan wá wá láti bomi ó wá pa ẹnìkan látàdúgbò yẹn ará àdúgbò ó wá lọ gbókun yẹn síbi àdúgbò kejì sẹ́mi pé táwọn yẹn ó máa rò ní wípé àwọn yẹn ni wọ́n pa gẹ́gẹ́ bí ìdísẹ̀lẹ̀ nàìjíríà lẹ́nu àwọn páàlì mùsùlùmí àwọn kìnnìkan ah ẹ ti ẹ jẹ́ àwádìí pé àwọn wo gan ni boko haram àwọn wo ni wọ́n àwọn wo ni wọ́n kọ́lọ́wọ́n bá kó wọlé àti tóbi ẹ̀ kó fún wa lọ́kàn báyìí lórílẹ̀‐èdè yìí gbogbo ẹnikẹ́ni tá ń bẹ nídìí kórílẹ̀-èdè yìí má fọkànbalẹ̀ ọlọ́run bá bínú sí wọn kódà kó sa àwọn tí wọ́n ń darí wa ọlọ́run bínú sí wọn kódà kó sa àwa tá ń bẹ lábẹ́lẹ̀ là ń dúró ń dúró kórílẹ̀ yìí má da ọlọ́run bínú sí gbogbo ẹ tí ń bẹ ó ṣe wá jẹ́ àpáǹlẹ̀ mùsùlùmí àjọjọ́ ń gbáyé ni mùsùlùmí tẹ̀sẹ̀ dáyé ni mùsùlùmí tẹ̀sẹ̀ dé nàìjíríà ni fọwọ́ àdégbé bẹ́ẹ̀ nìkan bá wá so gbogbo ìgbà náà bẹ́ẹ̀ bá sì lọ ṣèwádìí bíi kí wọ́n ní ẹni tí wọ́n padà wá rí mú kì í ṣe mùsùlùmí bíi kálẹ̀ ẹni tí wọ́n ká nǹkan kan mọ́ lọ́wọ́ kì í ṣe mùsùlùmí ó ṣe wá jẹ́ látara àdí eléyìí láàfin wá rí wípé àwọn yẹn wá lọ pa ẹni yẹn wá lọ gbé síbi fámílì àwọn èèyàn yòókù yẹn àwọn kejì yẹn gbàtọ́rọ̀ yẹn wá dójú ẹ̀ nígbà táwọn yẹn dìde wọ́n ní àti ah, mọ́ àwọn ẹ̀ náà nípa nígbà tí wọ́n wá wẹ́ nìyẹn tí wọ́n ò rí ibi tán ti wá rókú ẹ̀ nìyẹn wọ́n ní kò tiẹ̀ sáà ń wádìí kankan àwọn tó pa náà ni. wàhálà bá fẹ́ bẹ́ẹ̀lẹ̀ àwọn yẹn wá ní ṣèbí Musa ń bẹ láàrin wa ẹja lọ bá ìbánabi ọlọ́ni ó yẹ kó lè sọ ẹni tó fà wọ́n wá lọ bá Musa Musa wá bẹ̀ lọ́hùn ọlọ́ni àà àǹbá ní Israel lérí tí wọ́n wá béèrè yẹn èmi náà ó ọlọ́run ọba fi sọ musa wá sọ fún wọn wípé ọlọ́run ọba pa yín láṣẹ antafibahu bakọrọ ọlọ́run ní kẹ́ pa. ọlọ́run ọba pa yín láṣẹ tẹ ẹ bá fẹ́ mẹni tó pa èèyàn yín ọlọ́run ní kẹ́ ẹ lọ pa màálù kan ọlọ́run kan sọ pọ́nbélé bẹ́ẹ̀ ẹ pa màálù kan nítorí pé tọ́lọ́run fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé tán bá ti wá pa màálù yẹn wọ́n wàá mú abala kan lára màálù yẹn wọn ò fi gba ẹni tó kú yẹn yóò dìde yóò sọ̀rọ̀ yóò sọ pé ẹni tó pa àwọn eléyìí musa sì ṣe ẹni yẹn sì dìde ó sọ ó tún kú padà kí ló dé tá a fi wá sọ musa dọmọ Ọlọ́run ẹbọ náà jókòó dìde ẹ̀ẹ́n. ọ̀rọ̀ àtẹ̀síwájú náà ó sọ ọ́ra. wọ́n wá ń sọ fún musa pé musa ṣe é pé nǹkan ń bẹ lára rẹ alẹ́ yẹn kú ní alọ́pàá màálù torí pé tako làákàyè bí ò ti tako làákàyè tàwa lẹ́ni èèyàn kú ẹ lọ́pàá màálù kí ni yóò bá làákàyè mu wọn ní ah, àtàtàkìdùn náà musa alẹ́ yẹn kú ó ní àwa tó mú wa sí é ni jẹmọ ẹ wá wà tó dìde lélẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti kú yàrá bíi màálù mélòó ló lè wá láti sàkání ti yín báyìí màálù méjì ọwà ọ̀rọ̀ dìdìrín nìyẹn níjọ́ tí musa ń sọ fún wọn àwọn ọmọ pọlọrun ló ní kí musa ó wí fáwọn wọn rò pọlọrun fẹ́ kàn pa màálù jẹ ni wọ́n ní rẹ̀ musa so fẹ́ mọ́ mú wa ṣeré ni. n táwọn anábì ọlọ́run ọba kórira jù láyé kéèyàn ó ṣàfihàn tiwọn síbi àìmọ̀kan musa ní àà mo wáṣọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ ṣe mí láláì mọ̀kan tí wàá ní mọ̀ tó kù mọ̀ ń ṣàwàdà kí ni mo bá débẹ̀ yẹn ọ̀rọ̀ mi kọjá bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n ọba ní kí n sọ fún yín ni mò ń sọ fún yín ó lè ju eré lójú yín náà wọ́n ní wá bá wa bí ọlọ́run ọba rẹ rọ búkà ẹ bá wa bẹ rọ bákà bí ọlọ́run ọba rẹ wọ́n sọ pé rọ́bù náà àwọn bá ní Israẹli jọra wọn lójú púpọ̀ wọ́n ní rẹ̀ Musa bí ọlọ́run ọba rẹ léèrè máa yí irú màálù wo ló ń fẹ́ o. ọ̀rẹ́ ọlọ́run ọba ọba tó sì mọ̀ ẹ̀ ń mú ọlọ́run ní ẹ̀hẹ́n irú èwo lòun fẹ́ ẹ̀ ní rí i ọlọ́run ní ọ̀dà amúdá sọ fún wọn iná ha bàkọ̀rà tún láfàrẹ̀dán kò gbúdọ̀ jẹ́ màálù tí ó ti dàgbà kò gbúdọ̀ darúgbó kò gbúdọ̀ dàgbà pọ̀ wàlẹ́ bíkírún kò sì tún gbúdọ̀ fi gbogbo ara jọ̀dọ̀ àwọn anú bẹ́ẹ̀ náà láàrin kó má dàgbà pọ̀ kó sì má kéré pọ̀ ẹ wo nǹkan musa wa ní ibi tẹ bọ́rọ̀ dé yìí kò ṣe padà ẹ̀yìn mọ́ o fàtẹ́ bá fẹ́ rí ìbínú ọlọ́run pẹ̀lú ń tẹ́ ní béèrè tọ́lọ́run ti sọ yìí fọ́fún àlùmọ́ tùmọ̀rún ẹ gbọ́dọ̀ mọ̀ sí o tó gbẹ̀yìn lẹ béèrè. wọ́n tún wá ní báwa bí rọ̀bákà tún bí ọlọ́run ọba rẹ léèrè àti gbóyè tó wí yẹn mọ́lá ọ̀nà àkílà wọ màálù yẹn irú àwẹ̀ wo ló fẹ́ báwa bí ọlọ́run ọba rẹ léèrè ọlọ́run ní Musa tún sọ fún wọn. ràkúnmí tírù rẹ̀ ò sí irú àwọ̀ tí ò sí lọ́lọ́ sọ sọ̀fúnráwù ràkúnmí yẹ́lò ah, màálù yẹ́lò màálù yẹ́lò ṣé wọ́n rí màálù yẹ́lò rí àjọ́dọ̀ òjì rìn ọlọ́run bá ní sọ̀fọ̀rọ̀ ọ̀hún màálù yẹ́lò kí tí wọ́n á ṣe yẹ́lò nìkan ẹ̀hẹ́. tàdóró fáàkì òun la ọ̀nà yẹ́lò yẹn ò tún wá ní ṣe fẹ́sífẹ́sí yóò deep. tàsòrò nàdí kí wá tún ṣe pé bó ṣe tún yẹ́lò yẹn kó mọ̀ tún wá dá yóò tún rẹwà tí ó mọ gbogbo ojú kì í ṣe pé tí ó tún dọ̀tí tí ó tún mọ gbogbo ojú wọ́n lọ́dà ti gbọ́ àwọ̀ àní tó bá wa bí ọlọ́run ọba kó ṣàlàyé irú èwo gẹ́gẹ́ gẹ́gẹ́ ló tó fẹ́ ẹ wo nǹkan ọlọ́run ọba ni ọ̀dà tó sọ fún wa. wọ́n ní torí pé gbogbo màálùú ní ń jọra wọn lójú wa à ń fẹ́ kó sọrú èyí tó fẹ́ gangan pàtó. wọ́n ní wọ́n ní wà iná inṣàlá àwọn àfọ́nimọ̀ tẹ̀síìlì níbi tí wọn ò bá lọ fi inṣàlá wù sí níjọ́ náà ni wọn ò ní rí ṣe ṣùgbọ́n inṣàlá tí wọ́n fi ṣe lọ́rọ̀ nígbà mo sì jẹ́ ẹgbọ́n wọ́n ní tọ́ wà iná dájúdájú àwa inṣàlá bọ́lọ́wọ́n ọba bá fẹ́ lámòtàdún àṣẹ ńtọ́lọ́wọ́n bá lọ́wọ́n bá fi wá ní tọ́ ọ̀dà mọ̀yọ̀ǹda yín kẹrin ṣe lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá dààmú náà ọ̀rọ̀ pọ̀ lórí kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ kán tó rí màálù ọ̀hún nígbà tí wọ́n wá pa nǹkan kan náà ni musa ara múlára màálù wọ́n wá fi lu ẹni yẹn báwọn afúnimọ̀ tẹ̀síìrì ṣe wí wọ́n lẹ́nu yẹn wá dìde wọ́n wá sọ pé kì í ṣe ìdílé yẹn lọ́pọ̀ àwọn o ẹni báyìí báyìí báyìí lọ́pọ̀ àwọn ó sì tún kú padà jẹ̀mọ́ àṣẹ musa jókòó dìde ìyẹn ni àwọn èyí tó tún jù yẹn lọ ń bẹ inú àwọn ànábì ọlọ́run jama kí ni ń jẹ́ mùjíza gan kí ni ń jẹ́ karọ́mà kí ni ń jẹ́ sihir mùjíza òun náà ni amúrún kharikul ada lọ́pọ̀lọpọ̀ ọgbà makurunu bi tahadi ntí jẹ́ mùjíza òun náà ni ìṣesìn kankan tó ṣẹlẹ̀ tó tako bó ṣe yẹ kí nǹkan orí níta mọ̀ ni wípé ràkúnmí òkúta àpáta ràkúnmí ò lè jáde nínú àpáta ó tako ti gbogbo èèyàn mọ̀ kí ràkúnmí wá jáde nínú àpáta mòjísà ni tó bá ti jẹ́ pé látọ̀dọ̀ ànábì ọlọ́run á pè ní mòjísà ṣùgbọ́n tó bá yẹ pé látara ẹni tí kì í sànẹ́bí ọlọ́run ìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé á pè yẹn ní kàrámà ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé gbogbo ara mọ̀ pé ẹni èṣù lèyí kì í ṣe ẹni ọlọ́run ìyẹn lápè ní sehiru idán nìyẹn magic nìyẹn gbogbo ẹ̀ náà ni wá máa ń wáyé mùjísà máa ń wáyé ntí mùjísà fi yàtọ̀ sí karama ó ní wípé mùjísà ó máa ń wà makurunu bi tahadi challenge nǹkan kan ló máa ń béèrè fún mùjísà àwọn èèyàn ni wọ́n sọ pé tó bá yẹ pa ànábì ọlọ́run ọba ló jẹ́ ọ̀yà fún wa lámì yìí tí mùjísà máa ń bá wa nìyẹn ṣùgbọ́n karama òun tiẹ̀ òun oníta hadi kì í ṣe pàdé kankan ní béèrè fún ilẹ̀ tilẹ̀ bá di báwọn ẹni ọlọ́run bá bá bẹ̀ lọ́hùn ní tí wọ́n ní kó ṣẹlẹ̀ yẹn yóò sì máa ṣẹlẹ̀ kódà kí nǹkan yẹn ta kò láákàyè ọ̀kan nínú àwọn sálàf nínú àwọn sọ̀hábà kọ́lọ̀wọ́n bá kó bá ayọ́nu sí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Abu Idris Al-Khawlani abu idris alkhawlani òun lorúkọ ẹ̀ ọ̀kan náà àwọn àgbà àwọn sàábé ni ní ilẹ̀ yemen látara ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n ń pẹ́ nìkan ní aswadu lẹ́yìn sí ẹni yẹn pera rẹ̀ lánàbí ọlọ́run nígbà náà sàábé yìí wá ń sọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ o ìsànàbí ọlọ́run kò sànàbí míì lẹ́yìn ànàbí màá ọba sóun lọ ń bá wí ọyẹ dáná ẹ sọnù náà wọ́n bá da iná wọ́n bá ju sàábé yìí sínú iná wọ́n sì ń ju sàábé náà sínú iná fasọ́ra ti ná rúbárídà wọ sàlámà iná sì ń tutù iná ń jó báyìí kò sì jó la gẹ́gẹ́ bọ́lá wọn báyìí sọ́ba nàbí Ibrahim ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún un ta nàbí Ibrahim yẹn á pè yẹn ní mọ̀ọ́jísà ti sàábé yẹn á pè ní kíni kàrọ́ọ̀mà ìyàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì nìyẹn ṣùgbọ́n èyí tó bá ṣe wípé níta fi ti sàábẹ̀ yẹn ní kàrọ́ọ̀mà ó náà ní pé ẹni ọlọ́run ọba ni olùbẹ̀rù ọlọ́run ọba ni ṣùgbọ́n ẹni tá a rí wípé kì í kírun amutí aṣèṣì náírà yìí ó wá bọ́ síta ó ní ẹ máa wò ó ń sì sọ pé kó ju ọmọ rọ òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn sọ̀hábà ní pé ẹ má gbàgbọ́ òpìdánì òpìdánì ẹ má gbọ́rọ̀ ẹ̀ gbọ́ torí pé n tá a fi máa wọn ìjẹ́wò karama ṣé karama ni àbí idán a kọ́kọ́ wọn ẹni yẹn irú èèyàn wo ni ká tó lè mọ̀ pé n tó wá lọ́wọ́ rẹ̀ yìí karama ni n tó bá wá jẹ́ karama èèyàn é gbé sáńbọ́ọ̀dù rẹ̀ síta èèyàn é lọ ànáùnsì ẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn pé ẹ máa bọ̀ alájú àyàn ṣe karama torí pé karama tilẹ̀ bá fẹ́ rọ́ máwọn ẹni ọlọ́run wà pọ́n wọn lé pé àlẹ́lẹ́ ẹni mi ojú òbúdọ̀ ti àwọn náà wọn kì í lérò bẹ́ẹ̀ ọ̀kanu mọ́wọ́lá anabi sallallahu alayhi wa sallam asọ yẹn èyí tí kìnìún mú dọ́dọ̀ anabi ó ń bẹ lórí ìrìn ó ń bọ̀ àwọn anabi ti lọ àtàwọn sàábẹ́ sallallahu alayhi bí ṣe wá ń bọ̀ kìnìún bá yọ sí. Si gbàtí kìnìún yọ sọ wá ni a ah, ana rọ̀ṣọ́lù rọ̀ṣọ́lùlá mọ́wọ́lá ni mo jẹ́ o ọmọ ọ̀dọ̀ ni mò ń ṣe kìnìún yẹn sì yí ó yẹ padà ó wá ń mú un lọ ẹnì yẹn sì ń tẹ̀lé ó ń tẹ̀lé títí tíbi tí kìnìún yẹn fi débi tànábì wà lọ́ọ̀kan ó wá lọ bá fi gàgà àfáwa Umar bin Khattab radiyallahu anhu kọ́lọ́wọ́n ọba kó bá a yọ́nú sí i ó ti wà ní Madina lọ́dún kan ní ti ń ṣe kútúbà lọ́wọ́ àwọn yẹn sì ń bẹ lójú ogun ẹni tó lìdí àwọn ọmọ ogun lórúkọ rẹ̀ ń jẹ́ sáríà Umar ń ṣe kútúbà lọ́wọ́ sàdédé ló kàn sọ̀rọ̀ kan láàrin kútúbà tí ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ òní sáríà tó lè jabal yá sáríà tó lè jabal jabal ah, àbúrò yẹn wojú ara wọn sáríà máa lórí àpáta máa lórí àpáta máa lórí òkúta máa lórí àpáta àwọn yàrá wùdí ara pé kí ni ń sọ kí ni ìgbà táwọn yẹn wá dé látòjú ogun Umaru wa ń sọ pé Ọlọ́run fi hàn ń ibi tí wọ́n dúró sí yẹn àwọn ọ̀tá ka wọn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi sọ bí sì ṣe ń sọ yẹn kò sí fóònù ẹni yẹn sì ń gbọ́ lójú ẹsẹ̀ ló sì gorí àpáta wọn bá borí ogun náà gbogbo àwọn yẹn kàràmọ̀ ni àtòrí ẹ̀ sọ wọ́n dọ́ lọ́hún àtọ́rí ẹ̀ sọ wọ́n dà nábì ọlọ́run ìwọ náà lẹ́ni bọ́yá ọlọ́run wá fi nǹkan kan pọ́n ọ lé ṣé bóun lo lọ gbé sáńbọ̀dù kata sí náà ń pariwo rẹ lórí rédíò lórí tẹlifíṣàn àwọn tí olúwa ti gbà fún ah, ah. àwọn èèyàn yókù sí ọlọ́wọ́ gbà bá wà ní. kó o ṣàdúà kó ṣẹ lójú ẹsẹ̀ kó o sì ṣàdúà kó má rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ kó mú ọ kúrò nínú ẹni ọlọ́run o lè sọ lójú ẹsẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ kọ́lọ́run fi pọ́n ọ lé o sì lè sọ lójú ẹsẹ̀ kó má rí bẹ́ẹ̀ ìyẹn ò túmọ̀ pé ní èṣù ni ọ́ látara àdí eléyìí ìyàtọ̀ ń bẹ láàrin mùjíza àti kàrọ́mà àti sehir ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa nípa anabi musa mùjíza wáyé látọwọ́ musa sehir wáyé idán wáyé látọrọ àwọn ẹmẹ̀wà fìràhàn gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ kó yẹ wá wípé ẹni èṣù náà máa ní tiwọn náà bẹ́ẹ̀ ni ọlọ́run bá bẹ lọ́n pé ọlọ́run rọ̀jò fún wa tójò rọ̀ pẹ̀lú àdúrà ẹni ọlọ́run báwọn ẹni èṣù náà bá dé ńjọ́ kejì àlá òjò ọ̀rọ̀ òjò mọ̀lẹ́ rọ̀ dáadáa ti rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá bẹ lọ́n pé ọlọ́run dákun ní tá à ń ṣe yìí bá a mójò yìí dúró bá a mójò rọ̀ tọ́lọ́run wá tànù yín tó mójò ń lọ́wọ́ tí ó rọ̀ àwọn ẹni èṣù náà lè kí lè tó jẹ́ ọ̀dọ̀ làwọn wá síbi òjò gbúdọ̀ rọ̀ tí ó sì ní rọ̀ sọ ti wá sọ wọn dẹni Ọlọ́run idán asehiru yu athir idán ìrújú ó ń bẹ ìsújú ó ń bẹ látara àdé eléyìí bàbá sì sọ pé kó jọ ọmọ rọ bọba wù ọ lọhùn òjò wọn pa wọn àti gbogbo tí wọn sọ ń bẹ ẹ̀yin náà sì lè bẹ Ọlọ́run pé Ọlọ́run tiẹ̀ náà là ń ṣe ìbá mójú ìdúró bẹ́ẹ̀ ṣe ń parí ẹ̀ báyìí kó jọ ọ bẹ̀rẹ̀ tàfà èsì bẹ ẹ kí á ní ṣé wàá wà lọlọrun ni ṣé bá a bẹ ni òun ló lòjó ìyẹn ọ̀sọ́ pa àti dẹ́ni èṣù ní tẹ́lẹ̀ nípa ah, àfáà níbẹ̀ ẹ̀dẹ̀ bẹ́ lọ́n ẹ̀dẹ̀ bẹ́ lọ́n à ah, ṣùgbọ́n gbàtọ́ pé wà àfáà náà ti o ti kọjá àyè rẹ àṣeyàwó kan nínú ọdún yìí nìbàdàn nígbà wa wà ń ìyàwó yẹn òjò sú àfáà kan wá ń sọ̀rọ̀ ọwọ́ náà ah, àfi tóun ọ̀bá sí níbí ọ̀rọ̀ gbogbo yẹn wá ń wojú ara pé àfáà èkó ò sì já bẹ lọ́hùn bó o ṣe ń sọ̀rọ̀ yìí ó ti oníkíníkà ó ní à ó ti ní àdúrà táwọn ọmọ ṣe ẹjọ́ kò yín yọ wọ ọlọ́bùnmí ni àfi táwọn ọba síbi lóko mo wá ń sọ fẹ́ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi já lọ dúró sábẹ́ ilé mo ní sọ orin tó sọ yìí tọ́ba yẹn kójó yìí kàn fẹ́ rọ̀ wọ́rọ́wọ́rọ́ ni tẹ́lẹ̀ pẹ̀lú ti ń sọ yẹn kí la jẹ́ ṣe bá mọ̀ bẹ́ẹ̀ ni jama kò tó ṣẹ́jú márùn atẹ́gùn bá bẹ̀rẹ̀ gbogbo tẹ́ǹtì pátá atẹ́gùn sì tún ń sí irin kìíní yẹn ń sì ọ̀fẹ́ ẹ̀ lè máa nàyàn lórí gbogbo gbogbo ètò parí òjò bẹ̀rẹ̀ mo wá ní onu sọ́tán ṣé wọ́n lọ́lọ́ ni bọ́bá wa sọ bí àwọn jama tójò ń bá wa dá tí ọ̀rọ̀ ó mọ̀ ti dòsa àyẹ̀wò pé ah ọ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ yóò ní pé ọ̀sọ́ fún yín ah òkìlẹ̀ ojú kílẹ̀ fi wò mí tọ́lọ́run bá fún ọ ní kàrán ọmọ ó kàn fi pọ́n ọ lé ni kò sẹ́ni tó lè kọ̀ǹtúrò ọlọ́run lérí tó bá fẹ́ ṣe fàálù lima ẹṣẹ ọba ṣe yóò wú lọ́lọ́run ọmọ bẹ́ẹ̀ ni bọ́bá wa fi nǹkan kan pọ́n ọ lé ọjọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ anabi musa aleyhi salatu wa nígbà tó ju ọ̀pá lẹ̀ tó dejò ọkàn ẹ̀ balẹ̀ pé alihamudulilayi fìràwọ̀n rẹ́rìn ẹni kí ló ṣe tọ́jọ́ lójú ọ̀yà ẹ̀yìn òkúdá mi ẹ̀yìn náà ju tiyín lẹ̀ wọ́n ju tí wọ́n lẹ̀ bá ejò náà bá jáde ẹ̀rú bá anabi musa anabi sọ ah tọ́lọ́ ah, ní tèmi ẹ̀yìn náà ẹ tún ní ọlọ́run wa ni la takhaf ẹ̀rẹ́ musa má bẹ̀rù innaka antal a'la ìwọ ló borí wọn torí pé tọ́láwọn ni ó borí idán idán ìṣújú ni kò séjò kankan okùn náà ní bẹ́ńlẹ̀ ṣùgbọ́n ìṣújú wọn ó ṣe sójú yín yóò dàbí ejò akíkọ̀ ń bẹ níbi tọ́lọ́ gbogbo dán nǹkan yóò rí lóbi jẹ́ pé ẹni tó bá mọ̀ nípa dán dáadáa tán bá ń pidán yóò rí wípé yín tí wọ́n ń sọ yẹn gangan kọ́ ní ìṣẹ̀lẹ̀ tán bá ju pépà alẹ̀ tó dòwó pépà náà ni kò dòwó ìrújú ni ojú rẹ ni wọ́n ìṣújú ni ojú rẹ ń rí owó tí ò rí pépà tó ń rí o pépà náà ló wà lẹ́ẹ̀ níbi tọ́rọ̀ dé yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ la fi fẹ́ ṣàlàyé kó ní kálukú ojókòó ara rẹ̀ jẹ́jẹ́ ẹja bọ́lọ̀ ń dúró afa kan bẹ ìmọ̀ bá ìyá kan ìmọ̀ bá ṣàdúà ìyá yìí òun wá máa gbé àwọn gbé àwọn àfa tó sábà máa àwọn àfa ńláńlá máa ṣàdúà fún tí ó sì máa ṣe wọ́n dáadáa ẹ mọ́ fún wọn nìkan ṣùgbọ́n àfa kan wá ń bẹ ọmọ èké lòun ṣùgbọ́n láwọn àṣírí lọ́wọ́ àti dán onídán lọ́wọ́ ìyá yẹn ó wá ń sọ fún pé táwọn afáàn bá tún dé òní ó tún sọ fún wọn pé kọ́ bá wọn ṣe gbá kọ́ ìyá yẹn ò sì mọ̀ pé afọ alálò náà wọn bá bá hàn túmọ̀ túmọ̀ ohun tí ó fún un kò ní tó nǹkan ó mọ tó ń wọ́n ṣe fún un ó wá sọ fún ìyá òun pé òun rí nàkan sí yín o tẹ bá ti fẹ́ yàgbẹ́ ẹ sáà máa yàgbẹ́ nu tọ́lẹ̀tì ẹ̀yà nu pò ní tẹ bá rí ẹdùn ó gbọ́ ìgbà ó yàgbẹ́ ó bá ya alágẹmọ ọ̀gà ọ̀yà ìyàbá sáré ọlọ́ba pé ah ní tó ń yà ni pé ah méje bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nu yìí pé méje ni pé àwọn àfáà yín ti ń wá àwọn ò rí yùn pé àwọn ò yìí wọ́n kàn ń gbowó òun ni pé ah tẹ́ẹ̀fì lè mọ̀ pé alẹ́ kéré lóòótọ́ o ṣùgbọ́n asúmọ́lọ̀ ń jura wa lọ. jẹ̀mọ́ ká ọ̀rọ̀ yẹn n ò fọ̀rọ̀ ń pàtàn fẹ́mi kí ni mo fẹ́ fà yọ ń bẹ́ẹ̀ mo sì ń sọ fẹ́ nìyẹn náà pé àà sàrújì ló ń lo ìfà torí pé n ti ń ṣẹlẹ̀ yẹn tí ìyá yẹn bá lè gbìyànjú pé òun fẹ́ fọwọ́ kan ọ̀gá yẹn kò ní rí nǹkan kan kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀gá ni ó mọ rí inú pò ẹ sún lẹ́yìn fọwọ́ kan kí ni tóun bá lè ronú jinlẹ̀ ìgbẹ́ ní jáde ń dì í bá jáde ó yẹ kó o fìlì nǹkan kan fìlì ìgbẹ́ gangan ló fìlì ṣùgbọ́n tó rí inú pó ọ̀gá ni iná ń pè ní yòókàyálù ó kà yálà ojú rẹ̀ tí ó fi máa rọ́gà ìgbẹ́ kò ní rí gbẹ́ mọ́ ọ̀gá ni ó máa rí bọ́bá lòun fẹ́ fọwọ́ kan ọ̀gá yẹn ìgbẹ́ ni fọwọ́ kan ṣùgbọ́n òníjọ́ fọwọ́ kan kí lè fẹ́ fọwọ́ kan méje bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹni tí mò ń sọ yìí ó dọ ọlọ́run má yà yìí lọ́wọ́ gbogbo àwọn àfáà tó kún ẹ asẹ́ni burú ni òun ti ra oríjìnà <laughs> tọmọṣẹ́ òun wá ń ṣe gbogbo nǹkan ni wá ń lò ó lọ ọkọ̀ dánwò ó kọ́lé ó ti di ọlọ ìyá yẹn lówó lé ẹ̀ gbogbo nǹkan kọ́dà ó ti lóun fẹ́ fẹ́ mọ ìyá ń tẹ́lẹ̀ tíyà ń lòun ò ní fẹ́ ó padà fẹ́ jama sihiru nìyẹn ṣùgbọ́n gbàtọ́ yẹ pé wọn náà bọ́lọ̀ ń dúró tẹ́lẹ̀ bó ṣe máa dààmú nìyẹn ọlọ́run má dà wá láàmú. so látara àdí eléyìí ọ̀rọ̀ anabi ọ̀nà anabi isa àwọn tọ́lọ́run ọba ṣe fún nínú àwọn mojizat ọlọ́run máa mọ̀ mú wá bẹ́ẹ̀ nítorí àwọn challenges tó ń bẹ lásìkò tiẹ̀ ọlọ́run ọba fi fún láwọn nǹkan yẹn dilalatan ala nubuwati sidiki nubuwati e kó lè máa jẹ́rìí wípé aláwọ̀ ọlọ́run la ránṣẹ́ bọ́lọ́wọ́n bá ṣe ṣe fún náà ló ti fáwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú náà èyí tọ́lọ́run wá fáwọn ànábì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Musa la ti mọ̀ yẹn Musa kọwọ́ bí abíyá tó bá yọ báyìí gbogbo ẹ̀ ó sì funfun bíi fluorescent láti lè lọ́ọ́ fi hàn Fíráúnù pànàbí ọlọ́run ọba lòún ṣe Musa ju ọ̀pá alẹ̀ ọ̀pọ̀ òdejò láti lè fi dé kóye pànàbí ọlọ́wọ́n bá lòun ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó náà ní anabi musa ìyẹn nìkan tún kọ́ anabi musa tún fi ọ̀pá lu omi òkun omi òkun sì pín sí méjì ilẹ̀ rẹ̀ wá mọ́ ilẹ̀ báyìí musa sì gbàbẹ̀ kọjá gbogbo nǹkan yẹn náà ó sọ musa dọlọ́n ó sọ dọmọ ọlọ́n ó sọ dẹni tá a máa sìn gbogbo yẹn náà bí idnillahi ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́ni èyíkéyìí inú nǹkan tọ́lọ́wọ́n bá wá fi sọ̀wọ́ náà ló kọ́re pé ọ̀sàdúrà fẹ́nìkan ọlọ́run bá sì ní kó rí bẹ́ẹ̀ má sì sì ronú pàgbára rẹ má sì sì sọ́ra rẹ dòòsà ìgbà ah àwa náà ló kí ó gbọ́ kọkọjá wọn ah ṣé wọ́n lè ronú kó lè lọ́kọ̀ tí ó bá jà dáadáa bẹ́ẹ̀ lọ́hùn ṣé ògbẹ́ tó ọbẹ̀ lọ́hùn fún lọ́rọ̀ kọ́ ni. ọlọ́run wá fi ṣe kò ń gẹ́ ó fi pọn ọ lé ọ wá sọ́ra rẹ dọ́lọ́hùn àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó wàláì tẹ́ rí olówó mi ọlọ́run tó nípọ̀ ẹlẹ́mi bá pè ní ìsìn ibi tó rí ọwọ́ àyọ̀ mọ̀ sáré bọ̀ á ah, ní ọmọ jẹ́ nǹkan wá nìsín àsọ̀hún ló ní ọjẹ́ nǹkan ni ọlọ́nkàn fi ọ́ ṣe kò ń gẹ́ ó fi gbígbà àdúrà tó ṣe yẹn ọlọ́run fi pọ́n wọn náà lé ẹ̀wọ̀n ni gbogbo ẹni tó ń ṣàdúrà fún náà kọ́ ló fi rí bẹ́ẹ̀ a gbúdọ̀ lọ níyẹn náà lẹ́mìí kó máa sọ̀rọ̀ ààrẹ dọ́lọ́run kó má sọ̀rọ̀ ààrẹ dòòṣà bọ́lọ́run bá fi nǹkan kan ṣe kàrámà fún wọn ó fi pọ́n ọ lé ni ìyẹn ọ̀sẹ̀ ní ìdíkọ̀ wá gbéra ẹ lórí rédíò kó gbéra ẹ lórí tẹlifíṣàn àwa tẹ́ ń wo yo alájú ọjọ́ àjọkú rire o gbogbo àwọn tí wọ́n sọ lánàá ìkan tán gbé wá àkúrẹ́ ńgbà kan tó dé ṣe wọ́n gòkú lọ́ba ẹ bá wa jókòó wọ́n tẹ́ bá ti dé ẹ jókòó sórí jí ẹ má wa jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmáà tó bá ń wáyé fún àwọn ànábì ọlọ́mù ọba ló rán wọn níṣẹ́ wọn òjíṣẹ́ ara wọn ìtumọ̀ tá a fẹ́ lò fún nìyẹn ní òjá wa mùsùlùmí ó gbé lérí kọ̀sẹ̀ dìgbà tó o bá tó gbọ́ pànàbí yìí sẹ́ ìyanu kó o tó gbà á gbọ́ lànàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́wọ́n bá wa ń sọ nínú àyà yìí nípa ànẹ́bẹ̀ ẹ̀yin sálọ́ọ̀ ní rẹ̀ ẹ̀yin sọ ọmọ Mariam ìwọ náà rántí Ọlọ́run máa rántí gbogbo ń tá a ṣe fún ọ yìí kì í ṣagbára rẹ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba ni eléyìí oní tá fẹ́ ká gbọ́ yé lórí ọ̀nà bá ṣe bí Musa àti ń tá ní mùjíza kódà àwọn tàbíùn àti ráwọn tàbíùn nínú wọn tí wọ́n rin orí omi kọjá torí omi sì dà gẹ́gẹ́ bí ilẹ̀ gbígbẹ wọ́n ń lọ jagun bí kan ni ìgbà kan wá dọ́nà omi ti wà lọ́nà wọn ò sì mọ bó ṣe kọjá ìgbà tí wọ́n bẹ lọ́hún wọ́n sì kọjá lórí omi ẹṣin sì ń sáré lórí omi tí ẹsẹ̀ rẹ̀ sì ń dún kokoko lórí omi tá sì tún fi jáde sílùú àwọn ọ̀tá àwọn ọ̀tá wọn gbé ah ẹ wo àlùbùdọ̀ báwọn eléyìí já o a ti gbà fún yín kò sí jà kankan a ah, àwọn ngbà táwọn wà lọ́kàn pé ẹ mọ̀ wọ́n orí omi náà ti ah, ah, àgùdọ̀ báwọn ilé ìjà pé a ti gbà o jama sọsọ àwọn sàábé dọlọ́hún sọsọ wọn kódà kò sọ wọn dà nábì ẹ wá wòye tí Musa ṣe gan òun tiẹ̀ sí láomi ní tómi pín àwọn sàábé àwọn rìn orí omi ẹ kọjá ni ìyẹn ò sì sọ wọn dà nẹ́bí ọlọ́run bèlè ta ṣe pé wọn ò dọ̀ gbogbo tí wọ́n rí kí wọ́n ṣe yín náà musa tún tóbi jù wọ́n lọ lọ́dọ̀ ọlọ́run òun là á fà wá sheikh islam nínú tẹ́míyà náà fi wá mú jáde nínú ọ̀rọ̀ yẹn wípé ipẹ́ nìkan ń bẹ ọlọ́run fún ní karama ìyẹn ọ̀sọ́pọ̀ nípò lọ́dọ̀ ọlọ́run ju àfa àtọ́lọ́run fún ní karama lọ torí pé ìtọ́lọ́ wọn bá ṣe fáwọn sàábẹ́ yẹn kò sọ pé wọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run ju anabi musa lọ tó yẹ pé tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ lánìí ọ̀pọ̀lọpọ̀ àwọn karamat ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn tàbíùn kódà ju àwọn sàábẹ̀ lọ yìí ó sọ pé tàbíùn wọn lọ́lá ju àwọn sàábà lọ ànábì ọlọ́run míì tó wá tiẹ̀ sọ pé kò sí iṣẹ́ ìyanu kankan nínú ìgbésí ayé tiẹ̀ ìyẹn ó sọ pé kò tóbi lọ́dọ̀ ọlọ́run ojú tá a gbọ́dọ̀ máa fi wò ní ẹgẹ́ bíi mùsùlùmí ká má bàa wá dàbí àwọn yahudi àtàwọn nàṣọ́ra tó yẹ pé kò sí wàásì kankan lé ní òun lóyún ọjọ́ pípẹ́ tó bá ṣe wípé nílùú èbó ni ìyẹn ń ṣe problem oyún ọjọ́ pẹ́ wọ́n ọ̀pẹ̀rẹ̀tì ẹ̀ ìyẹn òsì òsì tó wà nàìjíríà náà lọ́jọ́ gbogbo nǹkan yẹn ó máa ta ẹni tí ò níṣẹ́ tẹ́pẹ́ orílẹ̀-èdè dáa ni ẹni ò ní rí yàn lọ. gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan yẹn nǹkan ìwọ tí wọ́n ti gba ògo rẹ wọ́n sì lè gbogbo rẹ bí ọlọ́run dìde lọ́ọ́ bá wa gba ògo rẹ wá irú ọlọ́run ọ̀dẹ̀ wo nìyẹn kí ni ń wò táfi gbogbo rẹ lọ́wọ́ ẹ̀ kí lọ́ yẹn gan ń wò táfi gbogbo rẹ lọ́wọ́ ọlọ́run yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá ń tó nǹkan ọmọ pọ́ kó òun gbà padà tọ́wọ́ sẹ́yìn pé olúwa dìde láti lọ gbó ògbó padà <laughs> lọ́wọ́ la ilaha illallah tọ́ àdúgbò ọlọ́run pẹ́ni fọ́ọ̀lùwà fọ́ọ̀lùwà ọba tó káwà mẹ́rù rẹ̀. أسوال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àwọn èyí tí ọlọ́run bá ní kí n lè rántí nínú àwọn béèrè torí púpọ̀ díẹ̀ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí the last question àbúrò gbàgbé òun yẹn ṣe pàtàkì púpọ̀ torí pé àyè ṣe nàṣọ́ra àkọ́kọ́ ẹni tí wọ́n sọ láta bó ṣe wà ń bi question yẹn sátà ń bẹ sátà ò sí tọ̀wọ̀lá àlà ṣùgbọ́n a lè rí kátó pé atalélé náà sọ yìí o à ń rí ọ wà realistic tá à ń rí ó sì lóògùn oríṣiríṣi àìsàn tó bá sì ti wà tọ́lọ́wọ́n bá ti fi oògùn halal sí kódà oògùn rẹ̀ yẹn tí ò bá ti jẹ́ nǹkan tó jẹ́ haramu kò sọ́wọ́ ẹni téèyàn ti lè gbà kódà kẹ́ni yẹn má jẹ́ mùsùlùmí lọ́wọ́n afá ah, ó sì mọ ogun kíní kíní ṣe kíní ah, tí ó àdín kò í sàrámù kò sí láì fi bẹ́ẹ̀ ẹni tó bá gbà láti fi tọ́jú ara rẹ̀ ìyẹn ò sọ di ẹlẹ́bọ̀ tí ẹ jẹ́ ká gbìyànjú ká gbé ẹ̀sìn yìí dáa àìmọ̀ kan ní máa jẹ́ kéèyàn ó fara nira rẹ̀ nídìí ẹ̀sìn tí ó sì kó ń sẹ́sìn sọkọlọ́n kí ó ṣàánú wa ẹni tí wọ́n sàsì bó ló ti mọ̀ kán sàsù sàlàyé <laughs> hal àlàyé nù hàkù tọ́lọ́n bá ní kọ́rọ̀ ọlọ́bẹ̀yìn ká tó parí tafsir á sọ̀rọ̀ lérí ẹ̀ tí wọ́n ṣe sahir sẹ́nìkan tó sì nílapa dáadáa kò lè rí bẹ́ẹ̀ tọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ tó wá nílapa ntọ́lọ̀ ń sọ náà alukur'an wípé wà máa ń bi dọ̀ọ̀rí nàbí mina ahadin illa bi idhnillah ọlọ́run lẹ́ni tó gbèrò kóun fẹ́ sa burúkú sẹ́nìkan tó padà rán náà ìyọ̀ǹda ọlọ́run náà ó wu ọlọ́run bẹ́ẹ̀ so tó bá ti wá rí báyẹn kò síbi tá a sá padà sí ju ọ̀dọ̀ ọlọ́run torí wípé omi là á fi paná àìfi náà paná èyí ó padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé rọ́bù nas mẹ́líkì nas a kàn máa ń ka sóra yẹn àbá ìrònú sí ni ọlọ́run kú àwọn odò bí rọ́bì nas kí ló dé nas mẹ́líkì nas ìlà ìnàs wáyé tí nọ́ọ̀sì náà tí báyìí pé ẹni ibi ń bẹ nú èèyàn min sharri waswasi khannas alẹ́dì yuwaswiso fi sudu minali jinnati ìsàlẹ̀ jẹ̀nu nìkan wa nọ́ọ̀sì qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri naffathati fil uqad tá ń pè nǹkan sínú tá tí wọ́n dì wọ́n mi ń ṣẹ́ra hásìlì ìdá hásàdì ó sì ní jẹ́bẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ sọ́rọ̀ ló sọ bẹ́ẹ̀ pé wọ́n ló ní kí n máa mà jáwé wọ́n ló ní kí n máa ṣe gbò ah, ni a máa jáwé o ọlọ́run ni a máa wá egbò ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀bọ ọlọ́run ni a máa ṣe bó bàbá ń ṣe ọtọ́ bá ní ọlọ́jáwé yóò fi ṣàgbó ọlọ́run ni a máa jáwé ọ̀ ń parọ́ mọ́lọ́ nìyẹn má bá ní kọ́ ọlọ́wà gbò kankan bọ́ ṣàgúnmu tó dáa ọwọ́ ni eh, ọlọ́run mi wọ́n máa wà gbò ọlọ́run wo ló ní ọmọ wà gbò ẹ bọ́ lọ́lọ́run ní ká máa ṣe so látara àdé eléyìí tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wa ká gbà wípé ó ti wà náà kọ́lẹ̀ bọ́lọ̀ ni yóò ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ ká padà sọ́dọ̀ lọ kò sí kan nínú àdánwò tí ó ṣẹlẹ̀ sẹ́dá tọ́lọ́wọ́ máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tánàbí fi kọ́ wa anabi kọ́kọ́ fún wa ní aliwikọ́ya aliwikọ́ya tó khairu min al-ilaj àwọn eléyìí wọ́n ní prevention is better than cure mùsùlùmí ò gbọdọ̀ jura rẹ̀ lẹ̀ ní tẹ̀tẹ̀rẹ̀ gbogbo àwọn àdìkáà lọ́kàn àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ ah, nígbà ẹ̀yìn tẹ̀ fún ẹ̀sùn bá lọ́wọ́ tẹ̀ ẹ̀ nígbà tí wọ́n á ṣe pé àwọn náà máa sùn ni <laughs> àwọn á ṣe pé àwọn náà máa ni alimami tẹ̀sùbá lọ́wọ́ ó ní nǹkan mi dìbí ń kà á tó labut ẹnìkan ò lè máa dúrà sí tánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ mi àbá ka dúrà mi tánàbí ń ṣe báyìí ìyẹn olùkó subhanallah sáà lè máa dúrà sí tánàbí anabi ó bẹ̀rẹ̀ nìkan oníkèéta oníkèéta gbogbo ẹ̀ tánàbí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ man arada muslimina busu ifarudawo alayhi wa man kaada nifakiri wa allah gbogbo àwọn àdúrà yẹn tánàbí máa ń ṣe ẹ ká máa ṣàdúrà yẹn ẹni tí o bá ti lè bẹ̀ èèyàn yóò bẹ̀ lọ ọ̀kan ló ń mọ ní méjèèjì tí wàá ti mọ̀ pé ọ̀fẹ́ máa bẹ̀ ó sì mú ọlọ́run ọbẹ̀ ọ wàá dúró tì í torí pé olùkọ́ olùkọ́ máa rò pé àbí òtí ẹ̀ rí mi ni ó rí ọ pẹ̀lú sọ dúró ló fi jẹ́ pé ìyẹn là kọ́kọ́ ọlọ́run bá wá ní kádánwò kan ó ṣẹlẹ̀ sí ẹ̀dá kò sádánwò kan tó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́ wá sí gẹ́gẹ́ bó jẹ́ pé ọmọ nìyó máa fàyè lẹ̀ ikú kan náà ni ṣùgbọ́n sábàbí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó kàn ó pa wá ẹni tí ó jẹun yóò tí ó gọ̀ padà tí ó máa sáré tó ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ń sọdún ni tí ó bá bẹ́ẹ̀ lọ ó wà tí ó mutí yó tí ó bọ ẹnu ọkọ̀ ó gba ó wà tí ó mi ó gbé lọ tí ó sùn tí ó lù yí àsìbáàbù ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kù náà ni so bó ṣe wáá rí iná ló ṣe rí ní gbogbo nǹkan tó kù lágbájá òkúta rẹ̀ láyé àfilẹ̀ ìṣe sábàbí oníkókulẹ̀ ti wà lákọọ́lẹ̀ pé yóò jáde láyé mọ́wọ́ jẹ sábàbí orí bú ẹni tó gbàdé òkè tọlọ bẹ́ẹ̀ nìkan tó sapanu lé bí ọ̀sapanjọ yẹn náà ni yóò fàyè rẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́ ni sábàbí orí bú látara kan yìí sòyítọ́lọ́ bá ní kó ṣẹlẹ̀ sẹ́nìkan bẹ́ẹ̀ àdánwò kan ni má ṣèṣì gbà wípé ìgbàgbọ́ islam ń bẹ pé ẹni burúkú ó lè gbèrò aburú sí ọ mùsùlùmí gbà yẹn ṣùgbọ́n níní ìlàpá aburú yẹn kò sẹ̀yìn ọlọ́run sòtọ́ ọba ti níyẹn lẹ́mìí yóò lè jó padà sọ́dọ̀ ọlọ́run láti lè bẹ̀ lọ́run tó ti wá báyìí ìyẹn ní gbàgbọ́ mùsùlùmí níbàámu sí ọ̀rọ̀ alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam sùmọ́tò ọba ti wá fúyẹ́ ó ì bẹ́ lọ́run ó ò níṣẹ́ rí ò ní kọ̀kọ̀ kankan pẹ̀lú ọlọ́run mutí ṣe zìnà gbóbìnrin káàkiri gbóntọ́lọ́run ọ̀fẹ́ ni ó máa ṣe àpá ẹ̀ máa bá wa bẹ̀ lọ́run ẹ̀ máa bá wa bẹ̀ lọ́run. abá gan o tiẹ̀ gan ó ti yanjú ẹ̀tàn láàrin wa àtọ́lọ́run ó kálukú ó lọ súnmọ́ lọ́run wá sí táwa máa ń ṣe nìyẹn ẹ wò arákùnrin afọjọ́ lọ bá anabi kílà anabi ni o sì anabi ni sálíwàlá yẹn náà fìlà méjì ó wa ká gbìyànjú bá a sì máa súnmọ́ ọlọ́run ọlọ́run sì sùn ó dùn súnmọ́ ó súnmọ́ wa ju ìkàsọ̀ ọ̀run wa lọ. àìwá mọ iye aburú míì tí wọ́n gùn tí ẹ̀ mà tọ́lọ́run ti ń gbé fún ọ àìmọ iye tí wò tiẹ̀ ní mà ṣùgbọ́n àwọn káàdì anábì ni a ṣe anábì tó bá ṣe nǹkan báyìí láàárọ̀ ọlọ́run fi sọ rẹ̀ sọ títí tílẹ̀ ọjọ́ yóò fi sùn tó o bá ṣe nǹkan báyìí lóru tílẹ̀ ó fi mọ́ aburú kankan ní ṣẹlẹ̀ gbogbo àdìkáàdì yẹn mélòó ni mùsùlùmí ló máa mélòó ni mùsùlùmí ní ṣe é so ló fi jẹ́ ìyẹn ni ká mójútó ká máa jẹ́ pé táwọn máa lẹ̀ mọ́ ẹ̀mí wọ́n ń ṣe wọ́n ń ṣe ọ́ ẹlòmíì ẹni tí ọ̀sà ń dà láàmú tó náà ń ṣe wọ́n jẹ̀mọ́ kò ní róògùn fún láéláé táífọ́ọ̀dù ní í ṣe tọ́ ẹ̀ kọ́ gbalẹ̀ alágbòlọ kẹ́kẹ́ àgbo fún un wọ́n ń ṣe òun ni wọ́n bá ní ọlọ́mọ ẹgbẹ́ bọ́ kò ní tọ́jú àìsàn tí ń ṣe yóò náà ń sùn so ló fi jẹ́ bákan náà ẹni tó ń pè lálàájì tí kì í sì ṣe àlájì ò tí ì lọ́mọ káàtó tọ àmì ọmọ bẹ́ẹ̀ wo ni bẹ́ẹ̀ tó ilẹ̀ mọ̀ yẹn èmi ò èmi ò mọ̀ bẹ́ẹ̀ àlàyé ha ni mo fà yọ̀ bẹ̀rẹ̀ wípé èyí tó hàn jù òun náà ni pé ẹni tó bá lọ mọ́kà ni àmọ́ ń pè ní aláàjì pàápàá jùlọ nínú àṣà àtiwá ń bí torí pé anabi lọ mọ́ka àìsí ìgbé alájí anabi <laughs> abubakari àìsí sọ pé alájí abubakari alájí abu alájí umaru ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì sí tó burú ń bẹ̀ náà bàbá kúrò alájí kì í ṣe àìdá ṣùgbọ́n a tún gbúdọ̀ sọ́ra kó mọ̀ tó bọ́ sí alẹ́ àwọn ẹni tí ò wá lọ mọ́ka yóò máa dá confusion alẹ́ ẹ máa pọ̀ mí lálàyé àtúntì ah, lọ mọ́ka ni kẹ̀tì lọ mọ́ka ṣùgbọ́n gbà mí ń táwọn èèyàn bá ń rí yàn akírun ni ọ máa ń kírun déédéé ọ̀rọ̀ gbólóhùn méjì náà jùmọ̀ ibùn ọba pè láàfà wọn pè lálàjì kódà kọ́ mọ́ ti lọ mọ́ka alájì alájì òun ẹ̀ ti lọ mọ́ka wọn mọ̀ pè lálàjì so orúkọ yẹn gangan kò ní ìtumọ̀ kankan iṣẹ́ tá a máa ń ṣe òun ló ṣe pàtàkì wọ́n fẹ́ pé ìdí tẹ́ fi béèrè béèrè ní bóyá ẹni tẹ́ ń sọ̀rọ̀ yẹn níbàjẹ́ yẹn kan ní tí ń tọ̀ Islam tó tún pè so ìyẹn lọ̀rọ̀ wà pé ah ìyẹn lè ah, ti Islam alájì náà ń pè ilẹ̀ ń mutí káàkiri yìí so èèyàn lè ṣe wá àṣẹ fún un bẹ́ẹ̀ ọba ṣe ni pé bẹ́ẹ̀ bá lọ bá ọ̀rọ̀ èèyàn kò lè rọrùn kéèyàn wẹ́ ń mìtì ju rẹ̀ kan tó lè bá sọ so ìyẹn ni pé ìwọ ṣe ọlọ́run kí kò kún wa lọ́wọ́ bákan náà ìbéèrè lérí ọjọ́ ti lọ á àwọn ìbéèrè ti méjì àbí mẹ́ta náà last question náà láti kẹ́yìn so ìbéèrè ẹni tó ṣe wípé àwọn òbí pé má débi kan má débi kan ọ̀pọ̀lọpọ̀ dáhìn náà ti jáde níbi eléyìí tí a kọ́kọ́ sọ ní lẹ́ẹ̀kan tí kì í bá ṣe wípé ṣíríkù tó rọ̀ pọ̀ mọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wa nílẹ̀ Yorùbá òun ni máa ń fà á àfi máa ń fẹ́ ká sọ́ra ṣe nígbà mẹ́rin lápòjúwe òbí lè sọ fọ́mọ rẹ̀ pé ah má lọ bíi tí kìí ṣe pé báyà ó lọ ṣe kíní kankan ọbẹ̀ tí ó lè wò pé àwọn kẹsàtúlẹ̀ ọ̀sáàd wọ́n ṣe kìtà rẹ̀ ibi tó ń lọ yẹn àwọn tí ó mú bínú rẹ̀ ló má yọjú rẹ̀ torípólò fi jápé gbà mí ń bẹ̀rẹ̀ àwọn àfa àfi ṣàlàyé fún wa pé bóyá àwọn èèyàn pọ̀ ọmọ èkì kan wá jáde wọ́n ní kó ṣe gangan bó ṣe ṣe gbòǹkan yẹn kan yẹn jọ gbòǹyàn lójú pé ah ọmọ kúnísìn ọmọ kúnísìn ọmọ kúnísìn ọmọ kúnísìn àwọn àfáàní kẹsàn kó bárakọlọ́wọ́ bárakọlọ́wọ́ gbólóhùn yẹn kẹsàn kọ́dà kìí ṣe aláàpá bárakọlọ́wọ́ torí pé ojú ojú ojú ṣiṣẹ ojú ló ń wò tó ló fi máa anabi Yusuf anabi Yakub alayhisalaam nígbà àwọn ọmọ rẹ̀ ń lọ wọn lọ ilẹ̀ Misra ó ní ẹ wọlé ẹ má wọlé min báàbí wà ìdí wadkhulu min abwaabin mutafarriqa ẹ má gbàmì kan wọlé ẹ wọlé ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ wọ́n tó gbé wọn ah, ẹnìkan ló bí gbogbo àwọn ọmọkùnrin báyìí ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ bá bẹ ọmọ náà wọlé papọ̀ àwọn yàrá àdìmú nàlẹ́ ayé ṣùgbọ́n lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́ Yorùbá ń bì àwọn nǹkan míì bí ṣírí kò ti ti rọ̀ mọ́ bóyá ó ti lọ wòǹbì kan bóyá ó ti lọ túgbẹ́bọ kan ló fi ń sọ yẹn kì í jẹ́ ká lè fẹ́ sọ gbọ́n ṣùgbọ́n àwọn tá a bá rí pé ẹni tó jẹ́ ni Ọlọ́run tó bá sọ tó dẹ̀ jólúbẹ̀rọ Ọlọ́run tó yẹ sí pẹ́ sí yé ah, má lọ bẹ̀yẹn pẹ̀lú àwọn àkíyèsí tó ń rí ó súnmọ́ kéèyàn ọgbà tó sọ̀rọ̀ ó súnmọ́ kéèyàn ọgbà ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí náà gbogbo tọ́lọ́mọba ti ní yóò ṣẹlẹ̀ gbẹ̀dá yóò ṣẹlẹ̀ ìtọ́lọ́mọba ti ní kò ní ṣẹlẹ̀ kò sí kí gbogbo ayé ní kò ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ó jẹ́ a gbúdọ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ọlọ́run bá kí wọn láti rẹ̀ kí a wà ń sìn àsìkò ìran ó ti ń yí padà o six thirty yìí mọ́gìrìbì ó ti fẹ́ tó ṣùgbọ́n nísìnyí bí èèyàn bá fẹ́ sinú sìn èèyàn ò fẹ́ máa ṣe sùúrù káàgó méjì ó fẹ́ lò àbọ̀ kò bí ìṣẹ́jú mẹ́ta lẹ́yìn ò ṣe sùúrù torí pé tá a bá wò dáadáa oòrùn tó ń fà sẹ́yìn díẹ̀ ó tó wọ̀ ọ́ sí bákan náà àsùnbà wa ẹ̀jẹ̀ kájú kó máa tó bíi five to six lásìkò sẹ́yìn ìrun àlàásírì ọ̀pọ̀lọpọ̀ wa ìsábà kíyèsí òun kó ní àsìkò rẹ̀ mọ́ yí lọ́wọ́lọ́wọ́ ń sin ìrun àlàásírì ó ti kúrò láago mẹ́rin ó ti ń bọ́ bíi ṣùgbọ́n ibi tí ásírì máa ń ní ni pé yíyí rẹ̀ máa ń yá láàrin ọ̀sẹ̀ kan ó lè yí gàbí ẹ̀ méjì sọlọ́bi jẹ́ pé gbèdéke ten after four fifteen quarter after four ó ní ásírì yìí sì ń bọ́ sí lásìkò sí àtúnlẹ̀ sọ bàbá tó ń bí ọ̀sẹ̀ méjì ó tó lè padà sí mọ́ ọ so káká kírun lásìkò tó ti bọ́ síwájú díẹ̀ olóore tó ká kírun lásìkò lásìkò rẹ̀ ò ti tọ́lá gbogbo àwọn yẹn ẹ jẹ́ ká ṣe àkíyèsí ẹ̀kọ́ ní ìtọ́sí àwọn wa ìbéèrè tí wọ́n béèrè eh, àwọn táwọn ti dáhùn ìbéèrè wa inṣàlá ọ̀la àlàyé tá à ń ṣe lọ náà lórí ọ̀rọ̀ mùjíza náà láti tún máa bá lọ ká fi sí ọkàn wọ́n láwọn wá sí ìjókòó pé àwọn rí wípé ìjókòó ìjókòó téèyàn ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ni. báwọn ṣe rí nìyẹn pípé ìjọ wo wá ni èèyàn lè lọ darapọ̀ mọ́ mo sọ pé àwa kì í ṣe àwọn Yahudi níjókòó tá a yìí ẹlòmíì àṣàròdì ni ẹlòmíì nàwáròdì ni ẹlòmíì ni ẹlòmíì kìíní gbogbo oníkàlùkù jókòó nítorí pé n ń sọ kan in tó kó gbogbo mùsùlùmí papọ̀ fi ń sọ̀rọ̀ ní èyí ṣe wípé báyà ọ̀rọ̀ ètò inú ìjọba ni wọ́n ta tẹ́gbọ́rọ̀ ọjọ́ kan là ń sọ tẹ́gbọ́rọ̀ mss là ń sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè jókòó ń bì torí ó ní pé ẹjọ́ èmi ń ṣe mss o yóò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kọ́ọ̀là láwù kọ́ọ̀là rọ̀ṣù ó ti kó gbogbo mùsùlùmí papọ̀ so látara àdéhùn tó bá fẹ́ ṣẹ̀sìn ní tí ó dùn lé lórí òun náà ni wípé gbogbo tí bá ti ń gbọ́ pé kí lọ́lọ́run wí kí lànà bí wí ibẹ̀ ni kó máa jókòó sí tó bá ti ń gbọ́rọ̀ kan kó máa béèrè pé dákun sí èyí tẹ́ wí òun sọ́lọ̀ ló wí sànàbì ló wí dánbà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwa la sọ bọ́lọ̀ wọn sọ bá nàbì kéèyàn ó dìde kún bẹ́ẹ̀ kéèyàn kúrò bẹ́ẹ̀ tá ti ń sọ pé ah, ọlọ́run wí báyìí ànábì wí báyìí ọlọ́run wí báyìí ànábì wí báyìí ọjà kùrẹ́ ń bí ni kódà kì í ṣe bí nìkan bọ́ bá tún jẹ́ bòmí náà tá ń sọ báyìí náà èèyàn náà jókòó bẹ́ẹ̀ kò gbúdọ̀ sọ pé ah nígbà tí mo ti wá ń jókòó lọ́dọ̀ tàwọn àfáàṣe kò ní báyìí tí wọ́n tún rí mi bẹ̀rù sí wọn ò ní sọ pé kò sí ẹ̀ wò ní kankan fún yẹn gbogbo bí ní ti ń gbọ́ kọ́ọ̀lọ̀ lọ́wọ́ kọ́ọ̀lọ̀ rọ̀sọ́ọ̀l ibẹ̀ ni èyí ò máa jókòó sí jama tó sì gbé jókòó eléyìí kalẹ̀ èyí tí dáwà tó lé lórí náà níbi kọ́ọ̀lọ̀ lọ́wọ́ kọ́ọ̀lọ̀ rọ̀sọ́ọ̀l èyí tí ọba jẹ́ kọ́ọ̀lọ̀ lọ́wọ́ kọ́ọ̀lọ̀ rọ̀sọ́ọ̀l láàrin ara wa gan àtàkùrà wa lílẹ̀ yẹ wá o èyí ìwò lè yí ti wá o ṣùgbọ́n mi ò pè mi ò pè yín sínú ìjọ kọ́lá rasul báyẹ̀ pé ìmáàmù mọ́sálásí yín ní sọ bẹ́ẹ̀ ẹjọ́ kò tì ẹgbọ́ lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ bá wọn lákùrẹ́ bá bá ń ṣe wá sí kọ́lá lọ́wọ́ kọ́lá rasul ẹ̀wọ́n ẹjọ́ kò tì wẹ̀ wá gbọ́ bẹ́ẹ̀ lọ padà sílùú yín bẹ́ẹ̀ bá tún gbọ́ pé wọ́n sọ pé kọ́lá lọ́wọ́ kọ́lá rasul ẹlọ́jọ́ kò tì àwọn náà ẹlọ́ máa gbọ́ mbẹ́ nítorí wípé ọ̀rọ̀ wa yóò máa jọra wọn tẹ́lá tún débò mí náà báwa náà ṣe ń sọ yìí báwọn náà ṣe máa sọ nìyẹn kódà ká má fojú kanra rí báyìí nítorí pé alukurani ò pé méjì hadith anabi sunnah anabi sallallahu alayhi wa sallam kò pé méjì so tó bá ti jẹ́ wípé ìpìlẹ̀ kan la ti ń mu kò lè yàtọ̀ kódà korúkọ yàtọ̀ ọ̀rọ̀ yìí ò ní yàtọ̀ síra wọn nítorí pé ìpìlẹ̀ kan ó ti pa gbogbo àwa mùsùlùmí papọ̀ nítànàbí sọ wípé taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima nǹkan méjì tí mo filẹ̀ ẹ̀ ní sọ nígbà bá ti dẹ̀rọ ma kitaballahi wa sunnati so ìyẹn lè mí pè yín sí gbogbo wa náà sì ṣe kíni o la pé gbogbo ara wa sí ní gbogbo àyè tóníkàlùkù náà bá ti wà kó máa wí bá wọn ibi tóníkàlùkù bá ti dé kọ́ wọn ìmọ̀ta bá ti dé bì kan tá a bá ti rí wípé ah eléyìí èsì tọ́lọ̀ wí tànà bí mi kéèyàn má jókòó bẹ́ẹ̀ wọn kéèyàn má jókòó bẹ́ẹ̀ torí pé yóò ba Islam tànà bí gbé wá tó yẹ ká ṣe yóò bàjẹ́ mọ́ yà lọ́wọ́ sókè lọ́wọ́ kí wọ́n láti rẹ̀ kí kó ṣàmì nǹkan kan wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta